bá sílé ńkọ́ iyì ní dogúndọgbọ̀n ni èmi òkè tí kọ́ everybody láyà gbọ̀gbọ̀gbọ̀ ṣé wàá fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí gbogbo ń ṣe mọ̀ a ti yan olórí a sì ti wúyè fún èmi lọ́jọ́ pé tá a máa gbé òyìnbó lọ́wọ́ ní báyìí mo ti ṣetán àti gbé iná ọ̀tọ̀dọ̀ mi sílẹ̀ kó máa jò máa jẹ gbogbo abirú ẹni àmọ́ kó ṣe ìtọ́nà ìdùnnú fún everybody tó bá fẹ́ tètè wá ní rẹ̀ olórí tuntun táwọn kí òun náà wá gbé inú ẹ̀ kó tọ́ kó sì máa jó ìjó àlàáfíà fún ọ̀rọ̀ ilé ti gbọ́rọ̀ ní olórí àná yẹn o. kí olórí tuntun wá wọ ilé kó tan iná ìmọ́lẹ̀ kó wá tàn sí ayé gbogbo wa. bẹ́ẹ̀ kẹ́kẹ́ pamọ́ àti ọ̀rọ̀ gbogbo ilé lẹ́nu. ọkọ mi ò fẹ́ sọ̀rọ̀. ẹ̀yin aláṣọ funfun ẹ ti ń gbúwo ìbọn ṣùgbọ́n ẹ ti wá débi tí ìbọn ti ń dún ìṣedédé yín ló máa mú yín dé ipò tí àwọn aláṣọ dúdú wà. ẹ̀yin aláṣọ dúdú ẹ ní ìbọn lọ́wọ́ ni ṣùgbọ́n ẹ lágbára láti rí ìṣedéédé ẹ̀yin náà ló máa mú yín dé ipò aláṣọ pupa then ẹ̀yin aláṣọ pupa mo mọ̀ wípé ẹ ní ìbọn dání ẹ̀dẹ̀ tún ní ọ̀tá ẹ̀dẹ̀ ní agbára láti yìn nígbàkúgbà tó bá wù yín ṣùgbọ́n kí onílé yín gbọ́ kó sọ fún toko wípé èmi ìjì ọmọ ij one mo ti di ilé agbọ́n tí ò ṣe é forí tú. mo ti di ẹ̀bìtì iná tí ò ṣe é bínú wọ̀. kí gbogbo yín gbogbo yín pátápátá kí gbogbo yín fi ọ̀wọ̀ fún ọlọ́wọ̀ kí ẹ má ta sí mi rárá torí ẹnikẹ́ni nínú yín tó bá ta sí mi kí ó máa rántí pé àgbọ̀n mi ní gbàgbọ́ bá fẹ́ ṣòro akìdìbọlé bẹ́ẹ̀ náà mo bá fẹ́ ṣòro akìdìbàlàpà ẹnikẹ́ni nínú yín tó bá tàpá sí òfin èmi IJ1 màá wá bínú kìdìbọlé màá jáde pẹ̀lú jẹ́ àgbégbè pẹ̀lú ẹni náà ìkẹ̀kọ́ mu yín tẹ́ ẹ ti sí òfin èmi IJ1. ọba àṣà ń bọ̀. lójú ẹ̀mí mi ichioma jẹ ọba ṣé yẹ lẹ́nu ṣebí ọ̀rẹ́ ẹ Becky oní salon ṣebí òun ló mú lọ lé olóògùn. Becky ọ̀rẹ́ mi ni Becky náà. ọ̀rẹ́ ẹ ni Becky ẹ̀rọ ti sọ rẹ̀. ó mo ti mọ nǹkan tí máa ṣe èmi náà máa ní láti súnmọ́ Becky yẹn so that òun náà mú mi jáde torí mi ò lè tẹ́ gbogbo insult. try àti máa wà contented pẹ̀lú àwọn tó bí ẹ bá ti fún ẹ. dadi kò wọ́n ṣe bíi ti twenty thousand naira náà ah, ah, àìmọye èèyàn tí bàbá wọn ò lówó tó yín tí wọ́n dẹ̀ ń lo mọ́tò ní school ewu dadi ẹ ṣàbá mi wọ́n kọ̀ọ̀kan kan. tí n bá fowó kun mi á dùn. inú mi á dùn. ọ̀kẹ́ kí n tó fowó kun náà tí ẹ kọ́kọ́ sọ pé o love mi náà. <laughs> okay i love you. with all your love fífẹ́ bá mi gbà á ẹ ṣe sà. Ah, kíni five hundred. ọlọ́run irú bàbá wo mo ti wà ní ìtura ọlọ́run. ìwọ gan máa ní ìtẹ́lọ́rùn ìwọ ní tó máa ti fi kún fún ẹ àtò ẹ tí wọ́n ti fi kún fún ẹ sí náà náà gbà bẹ́ẹ̀. báwo la ṣe máa lówó tí mi ò ní lè ṣe bí ọmọ olówó tí mi ò ní lè fọ yagayaga kí n máa ṣakọ ní campus orí ọlọ́run á ah, kò ti sú mi. jaiye àwọn ọ̀rẹ́ rẹ tó kù ń kọ́ ṣé lọ́lá àti kíkẹ́. lọ́lá ti lọ bá kíkẹ́ ń lé mo ṣọ̀kùn wọn ní pẹ́ dé. Ah, ọ̀rẹ́ mi sẹ́sìkì o ò ṣe ìgbọ́ ilé wà bọ̀. Ah, Bẹ́ẹ̀kì kí mo ṣe. Mo ti máa ń sọ fún ẹ. Bẹ́ẹ̀kì torí ọlọ́run it is not poor it is pouring. Ah, ó ti ní kí n máa sọ̀rọ̀ òyìnbó tó ń fọyàn lórí yìí kí ló dé gan-an. gbogbo ayé ló mọ̀ pé ìwà àtọ̀rẹ́ rẹ lọmọ léèwé èmi ò ń san wọn léèwé ìyá àdírẹ́sà lèmi. àti pé dúró ná kí lè wọ̀ tí ń wọ̀ irú wo lẹ́yìn ṣe tí ń ṣe gbogbo yín mo peaceful jù yín lọ. <laughs> ìwọ náà sori mo ti sọ fún ẹ pé tá a bá ti wà láwùjọ kó yẹ máa ṣí ẹnu ẹ kó máa sọ òyìnbó because kọ́tọ̀kọ́tọ̀ ló máa ń sọ lẹ́nu ó dẹ̀ lè disgrace èèyàn jọ ọ́ bá fọṣẹ yí mi jàre pẹ̀lú àwọn òyìnbó òṣì tó tiẹ̀ máa ń sọ yìí. ìwọ ló mọ o sì ṣe mí fẹ́fọ́rì nǹkan ah. o sì pé mo kò fẹ́ mi wọ́n ti wá gbé wa jáde. wọ́n bí wa lọ stabilizer àbí miss big. jọ torí ọlọ́mọ fọ mi lórí pẹ̀lú àwọn òyìnbó tí ó mọ̀ sáàpè wọn. káwọn ẹlẹ́gìrì mọ̀ gbọ̀kọ̀ mọ́ ọ lọ ló yí ọ lẹ́nu. á gba fẹ́ni mi lọ́wọ́ mi. ah ọ̀rẹ́ mi charisma wọn ò gbé àfi tí bá ní mi ò ṣe mọ́. kèrè náà kó tó mọ fọ́nbùlà àwọn ọ̀dà pẹ̀nà kò sórí wọn bẹ̀. just for buewe. then call them pé wọn let's know if it's take us. hello. hello darling. ọkọ mi olówó orí mi. ẹ mo ń drive lọ ni mo fẹ́ lọ sáré business partner mi kan ní ẹ̀pẹ́ so ó yẹ ó ni mo ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí mo fẹ́ jẹ́ kó fi whatever tó bá ń ṣe mí kó wá gbé mi àtàwọn ọ̀rẹ́ mi jáde. mo sọ fún ẹ pé ọba ní ẹ̀tọ́ bá làṣẹ bó ṣe sọ yẹn màá dé tọ́ọ̀rù padà àwọn àbá ẹ àwọn àgbẹ̀ yín jáde. All right, darling. Love you. Love you. <laughs> Love you. Ah! ah ọ̀rẹ́ mi wà láìlọ́lá ìsinmi mi lára síra wa mo sì wá gbà pé kárísímà òun ò gbé sàràkàrísítì tí ó yàtọ̀ sí títí wọn. ọ̀rẹ́ mi tó yí mọ́mọ́. gbàyé ọ̀ sì pé wọ́n ṣé bí wọ́n bá ti wá jókòó dé wọn náà ni. èmi mọ̀ mọ̀ tí mo mọ̀ tí a gbọ́ nǹkan tó ń bẹ́ẹ̀ nù mí dànù. o ṣe ní sùúrù. ẹ káàbọ̀ fẹ̀mọ́ wọ̀sọ́ọ̀bù wọ̀sọ́ọ̀bù. but sweetheart kí ló dé tó ṣe pẹ́ dé o mọ̀ pé traffic wà náà i'm sorry. sorry. it's okay. Mm. Oya, ṣe ká máa lọ. Ẹ dúró ná, ṣé bàbá jẹun tán àárọ̀ rẹ̀ ṣe sọpin? Everything else. Ìṣẹ́ni ẹ̀sùn àníwò ń pariwo. Ṣẹ́ni kò rí ire gbogbo àmúyọ̀sí okay ẹ̀yin girls ó yá. àǹtí mi sùúrù lè máa ní o àdúrà la máa gbà o kò sí nǹkan tó máa ṣe sí. ó dákẹ́ àdúrà náà. my dear mo ti rẹ́dí ṣèbó ti yá ká lọ rí kọ̀ǹtólà náà. èmi ní màá bẹ́ẹ̀ lọ rí kọ̀ǹtólà kan port kan. bàbá kíkẹ́ ṣèbó ẹni láàárọ̀ ẹ̀ máa tẹ̀lé mi lọ́dọ̀ controller of customs ní port. ẹ bó ti ju gbogbo yẹn lọ kí wọ́n lọ máa bẹ àwọn ọmọ kéékèèké kan tó ṣẹ̀ṣẹ̀ sọ di controller bíi ah no no no no no no please don't insult me èmi ò ń bẹ controller kankan. Ah, bàbá kíkẹ́ ẹ má ṣe báyìí fún mi o two months demorage lójoojúmọ́. Ah, ṣe bí mi ní kò jáwọ́ mu contraband business. ṣé ṣé wọ́n ṣe contraband ni ṣe fún gbogbo àwọn list àwọn èèyàn náà ni ọ̀wọ̀ tí mo ti ń ṣe láti bí over thirty years tí o bá ní ṣe contraband bí wàá lọ sọ gbogbo excise duty tán ní kò sọ kò dẹ̀ mú nǹkan ẹ jáde nínú port what is all this. dáàdi ẹja lọ. ó gbẹ ẹni ẹ̀sán láyìn ẹ̀yànyàn ó dẹ̀ mowó ná ọlọ́wọ́ á jẹ́ kó béèrè kọ́bọ̀ lọ́wọ́ mi wàá rí ṣégè tí màá ṣe fún ẹ. n fọmọ mi lẹ if you are doing a good business kò ní ní ìgbà máa máa máa bẹ̀rẹ̀ kankan. ẹ ẹ jẹ́ màá lọ yẹ yẹ ẹ lọ́wọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ abiruki abiru abiru abiruki leléyìí sí. àǹtí mi ṣé ní ilé ìlẹ́fẹ́ jòkó sí. ẹ tó tún ní òun máa tẹ̀lé mi lọ́dọ̀ kọ̀ǹtrólà òun ló tún yarí kí ni mo fẹ́ ṣe é sí. tábàkú ní ká mú yín jáde sí ẹni pé ẹ lọ. tó bá ti jọ́dọ̀ babaláwo. tó bá ní pé ìgbàyàwó àsùpà àsùpà tó bá gbàyàwó yín kò sẹ́ni tó bá yín dá sí o. ẹ wo bàbá tèmi ń sọ yìí ẹ wo operation rapid response òun kíákíá báyìí ó máa gbé ọ̀dà nílẹ̀ ní tẹ́tẹ́ ẹ̀yìn ẹ gbọ́ bí Ọ̀rúnmìlà ṣe sọ̀rọ̀ ọ̀lẹ̀ ó ní kùkù tí àgbọn òru jìẹ̀jìẹ̀ adíábọ̀ Ọ̀rúnmìlà bá ra méjì lóòjọ́ ìgbọ̀ Ọ̀rúnmìlà ra méjì lára ń rọ ni. ẹ ǹlẹ́ o yá wa. lórí ọ̀rọ̀ ọjà yín tẹ́ ẹ sọ pé a ìbá sọ pé ẹni tí ó ga ẹsẹ̀ rẹ̀ ó ti rin lẹ́yìn o. ṣé nǹkan tó ń sọ yìí ẹ ṣá. bàbá kò yé wa ẹ sọ lédè tí ó máa yé wa. ọjà yín ọyọ tí oṣù kejì mà rèé tá a ti ń náwó dànù ọlọ́màjà náwó dànù tó yẹ ọjà òdẹ pàpà jáde ọ̀gá tuntun tó gbé wá náà dẹ̀ ló ń fún mi ní wàhálà ṣé ẹ fún mi ní nǹkan tí. ẹ bí ẹja fèyàn lẹ́nu. àmọ́ ifá wa sọ̀rọ̀ kan o ẹ gbọ́ torí bí wọ́n gbé ń ṣọdún múláwá ni wọ́n ti ń ṣọdún lásàmàjà. ẹ wo nǹkan tó bá wà ń bẹ ẹja gbọ́. ọ̀dà má bínú fún mi láyé ìṣẹ́jú méjì. bàbá ẹ ṣe é. ẹ̀yà ọ̀yàn dá. ẹ yára ẹ̀sùn mọ́ ẹ. ọmọ mélòó ni ọkọ yín bí? ọmọ obìnrin méjì ni mo bí fún. ikú ò ní pa wọn. ṣé ẹ rí nǹkan tí fa ń sọ fún mi ni wípé ẹnìkan tó súnmọ́ yín bí iṣan tó jẹ́ pé tá a bá pèrè ajá à á pèrè olùgbòrò ifá sọ pé yóò bímọ fọ́kọ yín àwọn akílẹ̀ sọ. kò ṣeé ṣe. wọn ò bí gúùdù lè mọ́dà ẹ̀ ẹ́ ládùúgbò ìyá tí mo bá jẹ yàrá kan yàrá kan báyìí lájọ ń gbé tó jẹ́ pé oúnjẹ tọ̀sán ò bá tààrọ̀ kó tó wáá di olówó tó kọ́ àìmọye ilé tó kọ́ mansion báyìí kò tó bẹ́ẹ̀. ẹ wo bàbá ẹ tutọ́ yẹn dànù ah! kò tó bẹ́ẹ̀. ó mà ṣe o àmọ́ fífà ò bá ṣe ọ̀run ló máa gbé o bípa tèmi ti wí nù yóò sì rí bẹ́ẹ̀. bí ò ṣe wá ní í ṣe òun ni kẹ́ bá mi ṣe o. nítorí yẹ kẹ́ ẹ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nù Ifá sọ pé níta ṣe ti wà. máa ṣe máa ṣe ṣe bẹ́ẹ̀ lẹ́kẹ́ lómi ìwà máa jẹ́. ẹ wo ń ṣiṣẹ́ kan fún yín. tẹ́ ẹ fi sínú oúnjẹ fọkọ yín jẹ. ọkùnrin ni kẹ́ bá mi pa. agbanilójú orúnkún ṣẹ̀jẹ̀ ikú bóò ni ẹbí yẹn sáwó ka ọjọ́ tẹ́ ẹ bá lo kinní aṣọ funfun pọ̀n ẹ̀ báyìí òun lẹ́ wọ̀. nígbà ṣe wọṣọ funfun. bẹ́ẹ̀ni tó jẹ́ wípé tó bá jẹ tán gbogbo àwọn tó bá wà ń di ọ̀rọ̀ yìí àti bí ó bá ṣe ṣẹlẹ̀ ní ó dọ̀bálẹ̀ báyìí tí ó fẹnu ara ẹ̀ kà fún yín. ìyẹn dáńgbà. eléyìí tó wá jẹ́ kókó èèwọ̀ ọbẹ̀ ni wípé ẹ gbọ́dọ̀ fẹnu kan nù kínní yìí o. mi gbọ́dọ̀ jẹ nu oúnjẹ. ẹ gbọ́dọ̀ jẹ nbẹ o bẹ́ẹ̀ báyìí lè jẹ nbẹ pẹrẹ àkàrà tó èpo nù oògùn òṣìṣẹ́. ẹ̀yin girls ṣẹ́rí èèyàn mi kàn ti lóyìnbó dé mo lè máa fẹ́ ká lọ ṣe wíkẹ́ǹdì ní ọ̀dọ̀ ẹ̀. adé ìtọ́jú ayé ráńpẹ́ o. a ṣe kí ni atọ́jú ayé ráńpẹ́ láyé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ah, wíkẹ́ǹdì la wà yín náà kí la ní ìdìfàjì ráńpẹ́ fún. tí ẹ bá rí ibi lọ ẹ ká lọ sílé bàbá mi ó yẹ kẹ́ ẹ mọ̀ mi látàwọn kú tó dé ni bàbá mi ológbó ó máa tẹ̀yìn sí fàájì rẹpẹtẹ. ilé ìyá máa dojoojúmọ́ kí ló dé Ah, ó ti sú àwa o jẹ́ àwa bòmílẹ̀ ṣe weekend àbí kí ni mo sọ jẹ́ àwa bòmílẹ̀ fún weekend yìí o. Ah. at least ó yẹ kí ẹ dúpẹ́ pé èmi ṣáà rí mú yín lọ ah, àwọn kan ṣáà hàn níbi kó wa lọ láti jọ ẹ. ọ̀pọ̀ ẹ ó pèrè fún igun mi igun mi dẹ̀ mo wé ọ̀pọ̀ ẹ. sórí wọn tiẹ̀ ibi tó sọ̀rọ̀ dé ó yé mi kódà ibi tí ò sọ̀rọ̀ dé ó tún wá yé mi jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ̀yin girls tí ẹ bá fẹ́ lọ sílé mi mo mean ilé àǹtí mi ah màá wá tẹ́yìn sí rẹpẹtẹ ẹ jẹ ẹ yó ẹ tún wá ṣayé bí ẹ tí ì ṣe rí ilé ayé yín ṣé ẹ rò pé ayé lẹ́yìn tẹ́lẹ̀ àwọn kíkẹ́ ni hmm. ṣẹ́rí tí ẹ bá délé àǹtí mi ah ẹ wá mọ̀ pé fàájì ojú fàájì lọ. ó ṣe sọ̀rọ̀ dín ilé àǹtí àbí èbí ìgbọ̀ngàn la dé máa délé àǹtí ẹ̀ kò oh. jẹ́ kí n wá sọ nǹkan kan fún ẹja yìí kò sí bí àǹtí ẹ̀ náà ṣe lè lówó tó kò lè lówó tó bàbá mi kò sí bí àǹtí ẹ̀ ṣe lè lọ́kọ̀ tó kò lè ní ọkọ̀ tó bàbá mi kò sí bí ilé àǹtí ẹ̀ náà bó ṣe lè tóbi tó bó ṣe lè dáa tó jáyé kò lè dáa tó lè bàbá mi á dẹ̀ ṣojú èmi àti ẹ̀ ilé àǹtí ẹ̀ yẹn àjọ máa débẹ̀ lónìí. ṣe láàárọ̀ yìí. This is beans porridge garnished with dodo cubes and chicken in chili sauce and alabaster oil. Ah, ah. Your favorite. And your camion. Enjoy it. Oh, certainly, no doubt, Do doubt about that. Eh, meanwhile, Professor Lord. tidy bedroom mi mọ̀ fáwọn ọmọ ọ̀sẹ̀ ní. ẹ má ti lè bèrè lọ́nà ẹ ti kọ́kọ́ jókòó náà. ẹ jẹ́ kí mi sáré lọ. ẹ jókòó. ok ọ̀rọ̀ wà mí. ìjọba ọ̀rọ̀ wà mí kó fẹ́ kó bá mi jẹun kó bá mi kó bá sọ fún yín dáàdì mo ń gbà wẹ̀. ẹ ń gbà ta ló pàwẹ̀ fún yín. wòlíì elder sister mi ni wọ́n mú mi lọ síbẹ̀ wọ́n o. pé kí n gba àwẹ̀ èyí nìkan náà ni. wòlíì tèmi ó ní gbọ́dọ̀ bá mi jẹ oúnjẹ àárọ̀. ọjọ́ kí n já àwẹ̀ nìyẹn. o ti jẹ́ ilé iná wàá bá mi jẹ ń bẹ̀. ẹ má jẹ́ kí n já. ààrẹ káàmù ẹ̀rọ. olóńdé olóògùn olóńgbàwò èmi olóògùn ìjọ tẹ ti fẹ́ mi ṣe olóògùn lọ́wọ́ mi rí ó lọ wó lóògùn kó wá ṣògùn fún ẹ kó kankan máa bà lè bímọ ọkùnrin fún mi mọ́. èmi ẹ bàbá kíkẹ́ èmi oògùn èmi. ti ẹ̀gbọ́n náà ṣé bí ìfẹ́ náà ló sún ẹ débẹ̀ kì í ṣe pé ah, oògùn burúkú kọ́ ló lọ ṣe oògùn fẹ́ ni ó yé mi ká ló sọ wọn pé mo wọn ọmọ ọkùnrin. lọ́dún lè pariwo ọmọ ẹ̀gbọ́n mi ayé máa nìkan o èmi. òkè járọ̀ mi bá jẹ́ ń bẹ̀. ṣé ẹ wá believe mi ni. Ah! ẹ wá rò pé mo lè ṣe kà fún yín. ilé tó bá tó o pa mí yẹ wọn o pa mí yẹ tù àwa jẹ ẹ tààtì ló fẹ́ pa mí àbúrò ẹbí kò náà ẹ jẹ tí ẹ kọ́kọ́ bá mi jẹ ń bẹ lọ tí ẹ bá mi jẹ ń bẹ that's my girl that's my girl. Oh, no. sí gan mo lè wá bá ẹgbẹ́ tó ń jẹ oúnjẹ tó fún báyìí fún àyọ̀dá fẹ́ ó yẹ ohun àgàgà bí. àyọ̀ká máa. kíkẹ́ abọ́ ìpele yìí fáìn gan ó ah, máa try gan abájọ náà tíjà ẹni ká ṣáà máa bọ̀ mí báyìí ṣá abọ́ ìpele fẹ́ fáìn gbogbo ẹni tó lé wọn lọ. mo ṣe wá rí nǹkan tó ń sọ lóòótọ́ ni. kí ni kí ni nǹkan náà dúró ìbọn ṣe máa ń ṣe bí ọmọ ojú èrò láre ni àtijọ́ ètò tí ń bára ó yẹ kí wọ́n náà ti máa ṣe bí ọmọ olówó déédéé kí lórí bíbà tó bẹ̀rẹ̀ sí sọ pé kíni kíni kan. ṣé fáànù la fẹ́ sọ pé òun yìí nàbí náà àbí glass cup àbí wine àbí rice òṣì tọ́pẹ́ kalẹ̀ tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ dùnà sọ fún mi. ṣé pọ́síbù kí ọkọ ẹ̀gbọ́n jayé kó lówó tó pọ̀ síbẹ̀ hmm? láìláì kò pọ̀síbù because ọkọ ẹ̀gbọ́n jayé kò lè ní company bàbá tèmi dé ní company torí pé bàbá mi kàn láìkí àwọn flashy things ni ṣùgbọ́n àwọn nǹkan tó wà níbẹ̀ ó ti tàn jù ó lè jẹ́ fake ni wọ́n ẹ wo ẹ̀yin girls ẹ má bínú o àǹtí mi ò ráyè tulè torí pé ń bọ̀ ni àmọ́ táwọn àtọkọ wọn bá bọ̀lẹ̀ wọ́n wá gbé wa lọ Chinese restaurant. ah ọ̀rẹ́ mi mo jẹ́rìí ẹ̀ ah ọmọ òṣèjàre. ó ga ọ Chinese wọn ò ní bí wa lọ sí India àbí ti kò fún tó bá jẹ́ kan fulẹ̀ fẹ́ ah wọ́n á gbé yín lọ gbogbo yìí. ojú ẹ̀rẹ̀ òde mi kọjá láìsàn bọ̀ náà. ó yẹ kó sẹ́mi ọ̀rẹ́ mi tí ẹ̀rọ mi jẹ́ nìgbà. ẹ̀yin jẹ́ ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ ara ìta. ẹ jẹ́ kí n introduce ọkọ mi olólùfẹ́ mi orí mi ẹni tó jẹ́ pé gbogbo gbèsè ayé mi pátápátá mo gbélé lọ́wọ́ tó ń náà dé gbé gbogbo gbèsè ayé pátápátá tó gbélé mi lọ́wọ́ ẹ wò ní agbára ọlọ́run ọba irú ọkọ alálùbáríkà báyìí tájú máa bára wa kalẹ̀ lọ́lọ́run á pèsè fún gbogbo yín pátápátá. ẹ dẹ̀ ṣàmì àmì àmì àmì àmì ami ẹ fílẹ̀ tó ń kẹ eléyẹ kàn fẹ́ mánìjẹ ni tẹ bá ti ṣetán a máa gbé yín jáde ṣé ti sọ fún yín. ok àǹtí. ẹ ẹ jọ̀ọ́ má bèbí excuse me hello mami. ọjọ́ mi ọmọ ọmọ ìgò kí kí kí ló ṣe é wait oh no no no no ẹjọ ẹjọ bá mi sójú ẹjọ ẹ má jẹ́ kí n kọ́kọ́ ṣe mi ò ní pé délé òkú àti ẹjọ má bínú ewu ajá mi wọn ló fit mo lè ti lówó ajá yẹn jù mi ò lè jẹ́ kí n kọ́kọ́ ṣe mama yín later. kíkẹ́. Oh jẹ́ kí akúnjọ máa lọ jẹ́ ẹ̀sìn lọ ilé kájọ lọ wò ó. a ní òun lọ́lá ìwọ jókòó tí wọ́n bí báyìí. òjíjẹ́ máa tẹ̀lé lọlé. ẹ ṣe gbogbo ìṣe máa ẹ ṣe máa ó lọ wọ̀ máa jayé máa lọ ó lọ wọ̀ ó lọ jayé níta. jayé kí ló ajá ẹ̀ bí. ìwọ àǹtí mi ọ̀rẹ́ mi ó lọ wọ ajá ìgàn ẹ jọ ẹ excuse me. ìwọ fi wọn lẹ ọmọ kékeré tó bá tuntun rí wa ìrònú á máa bò wọn nítorí ìfẹ́ ajá ìtúnyẹ jẹ́ káwá ṣe àgbàkà oúnjẹ ń bẹ̀ lọ́wájú yóò ṣe nínú. kójú má rí gbogbo ara gbogbo ẹ tó o bá pẹ́ kó tó mú mi ilé wa ti bá mi. ẹyẹ girls kí ló dé náà kò ṣáà tètè dìde kan ló bẹ́ẹ̀ ni mi mọ̀ pé ìyè láìkẹ́ ìwọ̀n tiẹ̀ ó lájà ẹ̀kan dákú ajá wo ló tún dákú. kí ló dé àṣé òṣì tó táwọn lè yẹ mí báyìí torí ká máa fojú kò wọ́n kọ́ báyìí. ẹ̀yin tí ẹ̀gbọ́n náà kí ló ń sọ lẹ́nu ṣé ayé iṣẹ́ ń ṣe irú ẹ̀ ni àbí ṣọ̀ṣẹ̀ ń rí irú ẹ̀yìn tèmi ṣe wá fún ọ̀pọ̀ bàbá báyìí ẹ̀ẹ́dẹ̀jọ ẹgbẹ́ mi lẹ̀. ṣùgbọ́n ẹ ṣó tán àbí kò tán ẹ. ṣe bí òde tí wàá fojú kòkò kò bíbá ẹ lọ jẹjẹ yín ẹ lọ jẹjẹ ṣojú ẹdẹ tí wàá rí bíbá ẹ jàyé ọkọ ẹgbẹ ẹ. jọ tóbi Ọlọ́run má pa òun agogo mi lẹ́nu jọ tóbi Ọlọ́run jọ tóbi Ọlọ́run ẹni ọ̀rọ̀ yẹn ọkà sí ní bọmọ tó kó tètè yàwó sí yọ. agbáwo tó yìí ní ìjẹfẹ mi lò ó jẹ kàbí kàbí wàbí kàbí kàbí kí ló jẹ bíbá ẹ. Ah! ọlọ́run ọba àǹtí yẹn náà yẹn náà tó wá ní ọlọ́run ọba apèsè ìwọ ọkọ̀ báyìí fún. ọlọ́run má jẹ́ kémi kémi fọkàn lórí burúkú gbogbo àmì tí mo ti ṣe láì mọ̀ ní orúkọ jésù olúwàbá mi lóòdà àmì mi ó lọ sí wọn gbà mí àtúwẹ̀sọ. èèmọ̀ wa gbà mí àbẹ̀wò ni ìgbọ̀rọ̀ mi tẹ́lẹ̀rù tí ajínigbẹ́fẹ́ wa dọkọ ẹni. kíkẹ́ kí n tiẹ̀ ní ọ̀rọ̀ tó wà lẹ̀ kí n tiẹ̀ I told me I want to nurse bẹ́ẹ̀kì ọwọ́ tí o ti lè jọ mi lójúmọ́ because àtọjọ́ tí mo ti mọ̀ ẹ́ báyìí mo ti mọ̀ wípé òun ní làkàyè báyìí mo dá ìlàkàyè bó ti jẹ́ kékeré bó ti jẹ́ ti ẹ̀fọ́ bó kò ti ẹ̀rọ máa lo kùn ọ̀dọ̀ ẹ̀fọ́ so ọ̀rọ̀ ìlè jọ mi lójú so òjò tún yọ lọ bí o bá rí padà sí mi lọ́lá ṣé bí ìwọ̀n dàgbà jù láàrin wa ó dojú kù sí ìwọ̀n sàn kankan so lọ. lọ́lá kí ni ẹ wò a máa ní sòrò ni sùúrù lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ ah, hmm. ọ̀rẹ́ mi ah, sórí látijọ́ odò kẹ̀kẹ́ mo wọ́n fi ń wọ̀ hmm. ìwọ̀n kò ti di mọ́ọ̀lù ẹ̀ wọ́n gist wọn sọ fún wọn dá wọn sí tọ́gbọ̀nsì wọ́n tó nọ́ọ̀sì ọ̀rẹ́ mi ẹ̀yin girls ẹ̀yin sùúrù èmi tí mo ṣe nǹkan ó nídìí torí pé kọ̀ọ̀kan mi tó torí bodò láàjìn ó ní ohun tó rí ó ní ohun tí mo rí àǹtí kí ló ṣe ní kẹkọọdún ìjọba ẹ ẹ sì kìíní. bàbá yìí máa ló fẹ́ ṣe mí lè ṣe. bàbá wo. ọkọ mi ni orúmọkùnrin tẹ̀sí wá ń sùn mí báyìí lóòótọ́ lèmi àti ẹ̀rọ̀jú ọlọ́run tá à ń wọ́mọ ọ̀rọ̀ àwọn ọmọ tẹ̀sí wá fẹ́ di nǹkan mi kó mọ ọkùnrin wà kó mọ ìmọ̀ nǹkan mi jù kó máa fojoojúmọ́ kíyàwó ẹ̀ mọ́lẹ̀. Ah! yé uncle good gan nìyẹn. good bí báwo ìyẹn jẹ́ pé mi ṣe wà lára ń gbóni ara ti ń kan mí seriously ni. ara ń ro yín. so so ah! ṣé bí ọkọ àti ìyàwó nìyẹn kí ló kọ ẹ bẹ́ẹ̀ o ní kí ló kọ mi bẹ́ẹ̀ ẹrù dùnú tó wọ àǹtí mi lọ́rùn lèmi ò rí gbẹ́ǹbì kan mo ní mi ò ṣe mọ́ ṣe dandan ni mi ò ṣe mọ́ mi ò fẹ́ mọ́ ṣe fọ́ọ̀sì ni. Jaiye jọ̀ọ́ jọ̀ọ́ ẹ ò lè kàn lè fún mílẹ̀ báyìí ó ṣàrí pé bó ṣe dé ẹ ò rí chair yẹn nù láwọn ìtúrí ẹ̀ mo ṣe gba àwọn chairs yẹn síbẹ̀ náà. o fẹ́ o fẹ́ mọ̀ kó tó ṣe o dá lọ́mọkùnrin yes èyàn tó yọ̀ bá di ìyẹn máa rò pé yọ̀ tí ọmọkùnrin ògúnlégé ò dá lọ́mọkùnrin tó bá ṣe lẹ́ẹ̀kan pẹ́lẹ́ abẹ́rẹ́jì lọ́sẹ̀ ó tọ́ nìyẹn kí ni wọ́n bá kiri ẹ̀ wọ́n dé ara mi kí ni mo bá kiri mi ì fẹ́ mọ́ kì í ṣe bẹ́ẹ̀ onígbà tó dé pé oògùn mo kójọ tí mò ń lò business lèmi lé káàkiri. sori tí o ń bá ra mọ́tò tó kún bọ̀ tó bá ṣàkà yóò gbúdọ̀ bá wà wọ́n rò báyẹn ìgbà tí ì ṣe kábúkábú. kí o máa lọ wà kó máa tètè bàjẹ́ ẹ mò ń yọ mò ń yọ ẹwà ni. ẹ ẹ ò ń yọ mi wà bí ó lè ra business ó ò tẹ̀ra mọ́ ti bí àbí ó ò tẹ̀ra mọ́ ti bí. Ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ sì ń yé mi wọ̀ báwọn. bóò mo ṣe ṣe gan-an tó kù rẹ̀ fi mẹ́rin kébì ọmọ kékeré tó lówó lọ́wọ́ tó lẹ́wà tó lé ní rèkété ah! mo mà nífẹ̀ẹ́. ọ̀rọ̀ mi ti sọ fún ọ̀rẹ́ mi àmọ́ adébẹ̀ sùúrù ló wà gẹ́gẹ́ bọ́lọ́pàá kan ṣe sọ ni ó ní gbogbo ẹ̀dá tó bá ṣe òun dandan ni kó rí dùnú kẹ́yìn adébẹ̀ ọlọ́run. kéwì ta ló ń lórí fóònù business partner mi ló bá sọ̀rọ̀. Bí mo ṣe nífẹ̀ẹ́ tó, mo fojú sọ, mo fẹnu sọ, mo tún fi ara sọ, àmọ́ ó lòun ò bínú. Nígbà tó yá, mo wá fojú ajé kò ní sọ. Ìwọ màmá Peter ìyàwó mi. Ìgbà yẹn wá kọ́ àbájọ ìwọ ọmọ mùsùlùmí tí wọ́n bí tó sọ ní kàbírá kí ń pè é ní jayé ayé ìjẹkújẹ ló fẹ́ máa jẹ yìí kó ṣe wà kó ṣe ẹ̀gbẹ́ tó ń tẹ̀lé lànà mùsùlùmí. wo kébì mo nífẹ̀ẹ́ mi. gbé ọwọ́ ẹ̀ kúrò ní ara mi gbé ọwọ́ ẹ̀ kúrò ní ara mi. bẹ́ẹ̀ni mi mo lọ́ọ̀fẹ́ mi. you love me. yes. Hey. Eh fẹ́ sọ fún ẹ mi ò ní fẹ́ tẹ̀sán tí o má bẹ̀rù o bàbá ẹ̀ ni máa pè ṣó yẹ ó sè ní máa farabalẹ̀ sọ gbogbo nǹkan tó ṣe family meeting ni máa pè yẹ lórí. Ah! family meeting. wow bẹ́ẹ̀ lè ṣe wáyé gbé family meeting sí. in fact family meeting ńlá ni. ṣáájú mi má bẹ̀rù mo nífẹ̀ẹ́ mo máa máa fẹ́ ẹ sí ìjọ torí ọjọ́. ṣé onígbà tó bá bá mi nílé tó sọ fún mi pé nífẹ̀ẹ́ mi mi ò bẹ́ẹ̀ set mi up ni ṣùgbọ́n nígbà tó wá lọ tán mo ṣẹ̀ṣẹ̀ wá rò pé àà ah, wọn ah, nífẹ̀ẹ́ mi lóòótọ́ ni ní iye sùn ọlọ́run bátẹ́gùn bá fẹ́ sí ojú ẹ̀ ló yọ lọ́ọ̀kan. <laughs> mo ti mọ ṣé ìwọ mọ̀ pé ilé làpọ̀ tí ń jókòó díje mo ti mọ̀ pé dandandandan wàá padà wá ni à ń bẹ sọ òun ìlera òun fárígá ìrìn sí ni ṣé mọ̀ pé ìgbà ìkẹyìn fọwọ́ tilé ìgbà aláàmù ní fọwọ́ tòbìrì ìgbọ àníkà fọwọ́ fẹ́ gbà ẹ̀ lára ó wà lọ nira nonsense. má bínú o ṣe àrò pé náà bá jà fún kò jà fara ẹ nígbà tó kọ́kọ́ wá bá mi lílo tí bá mi fúnra mi kẹ̀lẹ́ lépo tí wọ́n á ń dé ìsìn wọ́n wá wò ó ti ń bẹ pé ọba ní ọba là ń dọ̀bálẹ̀ fún. kì ṣé kò ti gbà á fún. Ah, ah, ọlọ́run. ṣé serious. ọlọ́run bá wọ. ok kí tiẹ̀ tó mọ̀ kó serious ṣórí ẹ̀sìn yẹn mo mean big toe mi yẹn ìsìn. tó bá láṣẹ àṣẹ tó bá bọ̀ bá ló bá ń pa. kí tiẹ̀ padà náà àárín yẹn kí tiẹ̀ láti sàlẹ̀ báyìí báwo lè ṣe ń ṣe ẹ̀ máa kí ìṣẹ̀bọ̀ máa kí ìṣẹ̀bọ̀. ọ̀rẹ́ mi bóun ló sì wá ṣe gan-an tí gbogbo òun fi wá padà bọ̀. afẹ́fẹ́ ìfẹ́ ló fẹ́ padà afẹ́fẹ́ ìfẹ́. níjọ́ tí mo ti fẹ́ bàbá ẹ̀ mi ò ṣerú èrò ẹ̀ẹ̀kan tí mo máa ṣe ń sìn ọlọ́run ló mọ báwo ṣe lu. nǹkan tí mo sọ fún fẹ́lẹ̀ yẹn náà la máa ṣe a máa lọ sọ́dọ̀ àti bílíkì ń fẹ́ má dé mú yín padà lọ sọ́dọ̀ bàbá yẹn nǹkan tí ẹ bá lè ṣe sí ẹ ṣàlàyé fún wọn. gbogbo bí ẹ̀kọ́ sí òde bó ṣe ka yín gbogbo bó ṣe bọ̀ nípa àṣírí rẹ̀ àmọ́ yẹ kí bàbá yẹn ní solution. mi ò bí mi ò àmọ́ mo kàn fẹ́ kó o mọ̀ mi. kò rí bẹ́ẹ̀ ẹ́ bẹ́ẹ̀ rárá ẹ má wulẹ̀ jáwọ́ ẹ túbọ̀ dì mú dáadáa. ìbí òkè Adéfúnkẹ́ Adélọ́wọ̀ báyìí ló rí àbúrò rí ọkọ mi kí ló ń ṣẹlẹ̀ àǹtí ṣé o rí pé òótọ́ lọ̀rọ̀ Yorùbá wọ́n ní bíkú ilé ọ̀pá ni torí ò lè rí ọ̀gbẹ́ ṣe à ó ṣe mo dúpẹ́ ìyẹn nípa ìfọ́ra yín àǹtí kò rí bẹ́ẹ̀ pé ẹ̀yin náà ó tún lọ́mọ ọ̀rọ̀. ẹ ò lè rò méjì ọdún ti pèsè lórí ìbàdàn ẹ ti tọ̀mídẹ́rù báyà bíi nǹkan tó wà lẹ̀ àti ìyànjú ẹ̀ ẹ̀tún ti ń gbẹ́gbẹ́ ìròyìn káàkiri. wọ́n pàlù fún wọn tí ẹ̀gbọ́n náà ṣé ibi tí wọ́n dágbére nílé fún mi pọ̀ ń lọ ṣé wọ́n ló wà yìí ṣé ibi tí wọ́n dágbére fún mi nílé pọ̀ ń bọ̀ ní. Bilkis o máa ṣeun ìyẹn ni pé òun fẹ́ ọkọ mi ló ṣe mú mi lọ ilé olóògùn òun ṣe mí òun gbà mí bí ọ̀tọ̀ nìkan tí mo bá wá sọ́dọ̀ ẹ o torí kí nìṣẹ́ ń lé babaláwo ẹ gbogbo nǹkan tí babaláwo wá ní ká ṣe pátápátá ló wá gbé lọ sọ fọkọ mi. àǹtí lóòótọ́ mo mú yọrin náà gùn jù ó mà dá fún ìgbà tó fún àwọn olùkọ́ tó o fẹ́ da ilé mi rú ah, kí ọkọ tèmi kó lé mi jáde. Ah, ẹ wò mọ mi ṣé ní gbogbo bẹ́ẹ̀ ṣe ń pariwo èmi ò ṣáà nífẹ̀ẹ́ sí. ẹ jẹ́ ká dàgbò bá àgbà kí gbogbo ìrántí mọ̀kọ́tà àṣekúlẹ̀ fi jó. Ah, ẹ jẹ́ ká dàgbò bá àṣekúlẹ̀. ọkọ mi àwa ò kì í ṣọ̀tá ajé má wulẹ̀ ṣe yẹn eh. dádì my dear àwọn hmm. ẹ̀ ò ṣe mí o ọlọ́run ọba ń gbọ́ àwọn ẹ̀ ò ṣe mí ṣé wá rí ibi tó wá fẹ́ parí láìfọ ẹ̀ sí yìí ibẹ̀ gan-an ló ti ẹ̀ from fry pan to fire. àǹtí. dókítà wọn fọwọ́ ìgbọ́n etí. mo jẹ gbèsè. Ah! àǹtí mílíkì jẹ́ ẹ̀dọ̀ ọkọ mi. mo gbà á sí lára. ọ̀nkú kò rí bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀ lóòótọ́ o ò jẹ̀bi rárá èmi gan-an èmi gan-an ni múgù tí mo wá fẹjọ́ kàṣùkà níbà yẹn. àtẹ̀kẹ́ mi tí mo bèrè lọ́wọ́ mi kan máa fún mi fún táàgì tó ní. ó ti pẹ́ jù mọ́ ó dẹ̀ ń pè mí lọ́gbà. èmi ló ń bẹ̀rẹ̀ mo rọrùn àkọ́bá mi jẹ́ orí àṣà tèmi àti ẹni ń dání kò rán ọ̀pá mi ló jẹ́ fi yẹn máa fún ẹ àwọn business náà ń ṣe fún mi china. Thank you.

One million naira níbi ìnáwó ẹ̀. láti ẹgbàá kó sọ pé fẹ́ fi four hundred thousand balẹ̀ bá six hundred owó ẹ̀ wọ́n mú kọ́ńtà fi ṣe. báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí ìwé six hundred thousand náà kò pọ́nlé tó bẹ́ẹ̀ yẹn màá pọ́n mọ́tò mi màá ṣe shopping màá tún jáde màá ṣe fàájì màá ṣe gbogbo ìwé six hundred thousand náà tó rẹ̀ ń sọ̀rọ̀ ní pé nǹkan bàbá ṣùgbọ́n o tún fẹ́ gbọ́ ṣùgbọ́n gbogbo àwọn girls àjọwọ́ yẹn èmi ìtayé mi fẹ́ jọba wọn ó ní wọn máa fi ṣe náà nǹkan tí mo fẹ́ ní aṣọ fún sí bó ṣe rí nu bàbá kíkẹ́ ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín a lè tó ní ká má lè bá ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dé lẹ́yìn ojú tí wàá pè ìyàwó ẹ̀ sí yàrá níwọ̀ kan òun kan wàá dẹ̀ bí léèrè kí ni mo fi ṣe ọ́ kí lẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tó fi di pé òun lọ lé babaláwo fún mi ààbò wá sì jẹ ní bíbẹ̀ àbẹ́. ṣàwọn pé ní wàhálà gan-an nìyàwó mi iná pitì gbà ni ìyẹn náà mo fi fẹjọ́ sùn ọ̀rẹ́ ẹ̀ lẹ́yìn mọ̀pọ̀ ọ̀rẹ́ ẹ̀ gangan òun gangan ni ìkà tó mú lọ sílé olóògùn instead tẹ fi lọ ọ̀dọ̀ yẹn kí ló tẹ sọ fún mi. ẹ rí ìyẹn sọnù. a máa pe abẹ abasọ̀rọ̀ a lè gbọ́. tí ẹ gbọ́ náà báwo ló ṣe lo gbogbo plan tí ìyáálé ẹ ṣe fún mi tó fi lọlé olóògùn láti ṣògùn fún mi kí n bá a má lè máa ṣe nǹkan tí mò bẹ̀rẹ̀ ṣe ń sìn. gbìyànjú. ẹ yá mi ọ̀hún. màá sọ fún ẹ. ẹ máa sọ fún ẹ sọ fún mi. ṣòro ṣàìdédé ni mo wà nínú room tí fóònù dún. wo máa pẹ́ padà ẹ máa pẹ́ padà jọ̀ọ́ má máa pẹ́ padà ẹ lọ́mọ mi. ọmọ mi mo fẹ́ sọ àṣírí ńlá kan tí mo gbọ́ fún ẹ. ṣùgbọ́n mo ti tẹ́ kẹrin ibì kan tí ọ̀rẹ́ mi mú mi lọ. wọ́n sọ wípé bàbá ẹ pé ó láìkì kí èèyàn kan kó bí ọmọ ọkùnrin fún. tó máa jẹ́ àrùn. bàbá yín máa dà yín nù ní ìwà àtàbúrò ẹ̀ pátápátá. ọ̀rẹ́ mi ti mú mi lọ síbi kan kó mi lọ́dọ̀ babaláwo can you imagine <laughs> èmi mọ́ mi ẹ̀ nílé olóògùn. wọ́n wá fún mi ní nǹkan pé kì í fi sí oúnjẹ fún bàbá ẹ̀ pé tó bá ti lè jẹ́ báyìí pé láíláí kò sẹ́ni tó máa bímọ ọkùnrin fún bàbá ẹ̀. péjọ tí bá máa fi sí yẹn kí n wọ white white kí n wà ní funfun baláwo pé tó bá ti lè jẹ oúnjẹ yẹn pé kò sí olúwa ẹ̀. lórí lórí ilẹ̀ tó lè bí ọmọ ọkùnrin fún torí tó bá ti bímọ ọkùnrin fún kíkẹ́ lọ́mọ kí ló wá rí sọ sí. ok hello hello ah, nẹ́tíwọ̀kì ti tún bẹ̀rẹ̀. báyìí jẹ́ ẹ́ tani mo fẹ́ pé tani mo máa èyí táyé mi ṣe mọ̀ ọ́ sí. ìwọ mi ó ó sìn ní ogbóná ṣe ìfẹ́ èyí tí mo wá sọ fún ẹ yìí o ó máa fún mi lówó iṣẹ́ eléyìí o. Ah, ah, ah, olówó orí mi àlélẹ́ gan ni mo fẹ́. èló ni eléyìí. four million péré four million. kò tiẹ̀ wọ́n rárá eh, sísà ẹ jọ àjọ àwọn tí owó wọn ju bí one point something million lọ níbo ni ó wà. àwọn wà ní wọn side it's okay mo ti sọ pé ibìkan la máa bẹ̀rẹ̀ lọ́dà máa ra jeep fún ẹ ẹ̀gbọ́n ẹ̀ ṣe mọ̀ pé kò gun nǹkan tó tó yìí. ẹ ká ló lè rí má wọrí máa yá sí i. I love you. Sweetheart, oh, pé ń bàdà àti wọ́n ti ta ẹ̀tọ́ sí pé fọ́ọ̀mù ìyọ̀wọ̀n ẹ̀ táwọn ilé máa jẹ? Ṣó ohun tó ṣẹlẹ̀ ó ní one point two tààrà yẹn náà máa lo yẹn lọ for now. Hmm? ìwọ náà wo tààrin yẹn náà. má wọ ìyá lè ṣé ká fún yín check ń sìn. check yẹn wà òkè. tá bá fún yín check ṣe máa ṣe mọ́tò yẹn máa gbé fún wa. ẹ wo máa lọ sí bàǹkà lọ káàṣì owó ẹ̀ sọ tó bá ti cash ẹ̀ lẹ̀ tó yẹn bá dẹ̀ ti reflect inú company's account lẹ́nu máa ṣe pípa wọ̀kẹ́ ní màgbé nọ́mbà yẹn. madam congrats. Uh -uh péré kí ló ṣe smile now mọ́tò tí ẹ̀gbọ́n rẹ̀ gbọ̀ngàn ń gò fi bẹ́ẹ̀ yìí tó ogun tó náwó sí i. bọ bọ bọ bíbí ìlú mi wo tààrin yẹn náà plákan ni ó máa fit mi náà. ó ṣe máa débẹ̀ ṣe ìwọ ṣáà gbàdúrà kí business mi máa lọ sókè àwọn tó ń ta mọ́tò yẹn ò bá wọn ṣòwò rí kó tó ṣe. àbí ìgbà míì ẹ wo ṣáàdúrà ló máa ní mi gbà tó ni gbogbo ìtọ́jú àtẹ̀bálẹ̀ fún mi ṣáàdì mò ń ṣe ẹ wò mí gbogbo nǹkan lọ́lọ́run fún mi ọlọ́run fún mi ládé orí ọlọ́run fẹ́ mi àtọkọ mi lówó ọ̀pọ̀lọpọ̀ dúkìá lọ́lọ́run fi jíǹkì wá eléyìí tó wá ṣe pàtàkì jù nínú gbogbo ẹ̀ ni ọmọ afọkọsọ ọmọ láàrin èmi àkọkọ mi mo fúnra láàrin wọn láti jọba ti fẹ́ra wa mo ṣàdúrà ṣàdúrà gbogbo ètò àdúrà tẹ̀yàn fún mi ni mò ń ṣe ẹwẹ tó ń dùn mí jù ní gbogbo ọ̀rọ̀ yìí nítọkọ mi yìí gbogbo ìgbà tí bá pè pé kó jẹ́ kájọ kírun ọkọ mi ò ní dámi náà kò ní kírun gba ló máa mẹ́pọ̀ tirẹ̀ ọ̀hún ẹ bá fún mi létọ́ àdúrà tí bá jẹ́ ọkọ mi kò yá ètò àdúrà tí ìyá ọjà ṣe ìgbà yín lọ́kọ mi máa mọ̀ pé òun fẹ́ lọ sí club òun fẹ́ lọ meet àwọn business partners àbó òun fẹ́ lọ mọtí láti pààrọ̀ onúrẹ́ afẹ́ bá mi wetí bá lè lé ẹ bá wetí bá lè lé mùsùlùmí òdòdó ẹ. alàgbà kabir ṣé lóòótọ́ ni gbogbo ń tàlàjà ṣàlàyé kalẹ̀ yìí bó ṣe rí nìyẹn. la hawla wala quwwata illa billahi al-azim. ṣùgbọ́n istiara tí mo ṣe lórí ọ̀rọ̀ yín tí mo rí yàtọ̀ tí mo rí ó yàtọ̀ sí ohun tó ń ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n ṣá o ẹ ronú jinlẹ̀ dáadáa o ẹ ronú jinlẹ̀ dáadáa torí ọlọ́run tí mo jẹ́rìí mo jẹ́rìí ọlọ́run kì í purọ́ ṣé kìí ṣe pé ẹnìkan tàbẹ́yìn méjèèjì ti ṣe àṣemáṣe kan rí nígbà kan ọlọ́run má jẹ́ àwùjọ bìlà yìí. ẹ ronú jù yẹn dáadáa o. rárá wà fà. ẹ wo mo ti ṣe. ìgbà tí ọba dì sí ọ̀rọ̀ àjọṣepọ̀ tán ní láàrin ẹ̀yin méjèèjì kò yẹ kí ogun wa ń bára ẹni ṣe pọ̀ ni. ìdàpọ̀ máa wáyé ẹni ẹjẹ bọ́ọ̀lù ìsìn ẹ fẹ́ lọ yọ dànù bẹ́ẹ̀ bá kù bẹ́ yọ oyún nì dànù jẹ́ bọ́yá ọmọ lọ yọ òní òun ní òdílé kọ bàbá àti ọ̀la yá bẹ bá ṣe ẹ̀ wá pariwo ẹ̀ ń wọ́mọ lọ́jọ́ iwájú àbí ọlọ́run wá jàjà lóhùn ọkàn yín wájú ọmọ nìyẹn máa ẹ wà ní pétọ̀ èèyàn kan ní í ṣe yín èèyàn kọ́ àfọwọ́fà táwa náà máa ń fà fúnra wa lọ́pọ̀ jù ìmọ̀ràn mi yí yín kúkúrú ni kẹ́ ẹ gbọ́ ẹ bá má ṣe torí ọjọ́ iwájú yín kò lè dá kò lè láyọ̀ bó sì lè lóyún. ṣé ìjọba ṣé n tí bàbá yẹn sọ yẹn ṣé ìwọ náà support ẹ ṣá. support ṣọ́rọ̀ nìyẹn sọ ni tá a bá ṣe oyè bó láti fẹ́ rí owó tá a máa fi bọ̀. kò síṣẹ́ kò sí kankan. Eh, eh, lẹ́nu kan dé a máa ṣe ni o hmm. eh, báwo la ṣe fẹ́ ṣe. mo ti sá ìbò tó bá dàrọ ọ̀la mo máa lọ ṣe ọmọ máa sinmi lọ máa sẹ̀rọ rí dókítà bọ̀ sórí ẹni tó yá wa lówó tàfi fi ṣe oyún hmm. ó lóun fẹ́ mi iṣẹ́ kan láàmú. ṣe rí i pé àwa méjèèjì la jọ bàbá ta tó dẹ̀ sọ̀rọ̀ fún wa bàbá yìí ti kú. aláwa bóyá oyún tá a ṣe ń jọ yìí ló ń di wàhálà dì sí mi mọ́ ajá Kausara ajá máa dúpẹ́ fọlọ́run mo rí nǹkan kan ní sihara tí mo ṣe yẹn tí mi ò rántí sọ ogún ti ṣẹ́ ẹ̀já máa dúpẹ́. àmín àmín. mo rí kó ẹgbẹ́ ọmọdé. àmín àmín. ẹ fún mi láàyè díẹ̀ mo fẹ́ nígbónú pẹ̀lú alàgbà Kabiru. ẹ ṣe àfàá. ṣé kò sí àfà ajíkàbí o ṣé kò sí àṣemáṣe mi tẹ̀yìn gangan ṣe. o ò sí nǹkan kan mi. ẹ ronú jinlẹ̀ dáadáa. àfà mi ṣe nǹkan kan ẹ ṣe jẹ́ ká sọ̀rọ̀ lórí àdúrà mi ṣe ó dá mi lójú tẹ́ ẹ ti ṣe mọ́ bọ́ ti tán. ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ màá máa kírun lẹ́yìn tí yẹrin tí mò ń fi sétí for now. ìwé yẹn ṣe pàtàkì gan. ọ̀gá rẹ̀ àbúrò mi lọlá tí mò sọ fún yín ni. ṣá okay sir. mọ́mí olúwatóbi is my name. ẹ́. Eh? olúwatóbi is my name. olúwatóbi is your name. ẹ eh, bẹ́ẹ̀ tí ó ń bẹ̀ ọ́n. okay okay. bẹ́ẹ̀ ṣe wo òun nìkan lọ́lọ́run mọ̀ọ́mọ̀ jogún òwe fún un gbogbo ẹbí wa ìwé tó yẹ kí gbogbo wa kà ọlọ́run sì wo nìkan ó sì jù sí láyà gbàgà làwa bá ní káwọn mọ̀ ṣiṣẹ́ ká mọ̀ fi tọ̀ ó lè tèmi fi ń gọ̀kadà hàn. lọ́lá ọba rọ̀gà mi wọ́n ní mọ̀mọ́ fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun náà bá pè mí ṣáájú àdákó nínú gáràjì wa nígbà tájọ ìwà kan mi mo wá rò pé kí ni fi owó àjọ yìí ṣe èyí ọmọ là rí ìyàwó ni ò sí nílé jẹ́ ti torí lọ ládàjọ́ <laughs> torí pé mo ọba kàwé náà torí ẹ̀yìn. mo sì kú wà kí n má bàa fi gbé e. nígbà tí mo lè kó owó mi lọ́wọ́ ní owó tètè máa tó kó fún mi. àwọn èèyàn. ọ̀dà mi ẹ ṣe ẹ ìkó ẹ̀dá nínú ẹ má bínú mi ò kọwọ́ sí i lọ́wọ́ o ṣé ẹ̀ ń bọ̀ mo ti máa ń sọ fún láìmọye ìgbà pé mo ní bàbá láàánú kan tó ń tọ́jú mi tó ń ṣèkẹ́ mi ah, ah, tó ń dá mi lọ́lá kò tẹ́lẹ̀ yà ní owó kó tẹ bá ti rí ẹ ṣáà máa tọ́jú ẹ kẹ máa fi tú wa ṣe. bóyá nà bóyá jù. jẹ́ ká sí i. láti pè é. ní sọ̀rọ̀ hold on hold on hold on hold on hold on hold on. hello my dear. hello kébi ọkọ mi mo ti ń pè ẹ́ láti ìgbà tí mo ti kúrò lọ́spítò fóònù ẹ̀ wà available ó kàn sọ switched off switched off ṣé kò sí. Ah, kò sí ó mọ tó ṣẹlẹ̀ kò sí. mo wà ní mítìn ní nǹkan tí bá ti wà ní mítìn mo máa ń pa tí bá kúrò ní mítìn tán. Eh, màá tán yóò sì àwà ní ìṣẹ́sì ni tàbá tó fẹ́ bẹ̀rẹ̀ mítìn ni màá tún pa. Oh, tòótọ́ ni mo ti gbàgbé ìwọ náà má bínú kébì mo ní good news fún ẹ kí ni good news náà. Results tí mo ṣe lọ́jọ́ yẹn ó ti jáde o. I'm two months pregnant. ó ti lóyún. alhamdulilayi okay. ọlọ́run sọ̀rọ̀ mi dáa alhamdulilayi Allah akbar. kàfíyàrá mo bọ́ abẹ́lé straight away. ah ayayọ ni <laughs> okay I love you so much bye. má pẹ́ bye. bébí máa ti lọ ó dáa jọ ọjà àti ìṣọwọ́ kò sí ọmọ good news sáré ni ìyàwó mi ti lóyún ó yẹ kí wọ́n gan celebrate ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí. ìyàwó wa ń kọ́ gbòójà àti ìṣe ọkọ ká tó. látọjú ìta tí wọn má ṣe báyìí náà ah! mo padà wá bẹ ìrúlẹ ìrúlẹ. mo ti tó mo ti ẹgbẹ́ ta sára alhamdulilayi adúpẹ́ fọlọ́ àti lóyún oṣù méjì nípa àdúrà ló ń gbà agbára kọ́ ọlọ́run ṣe nírọ̀rùn ẹ yóò tù í ọkọ yìí mo gbé wá fún nígbà tí wọ́n ṣàlàyé pé àyà ń dùn àwọn tó bá ti dé ẹgbẹ́ fún wọn kọ́ máa mú tó bá ti rí pé kí ni ẹ fẹ́ fẹ́ dàbí pé ó ń ṣe kán gùn ó máa kún mi ó wá wúlò fẹ́yìn náà o. pàápàá jùlọ irúgbò tẹwà yìí ẹ bá ti rí pé bóyá nǹkan kan ń ṣe yín tẹ bá ti mú ọlọ́run má jẹ́ ká rí kódà tó bá jogun ayé ni tẹ bá ti mú yóò padà síbi tó ti ń bọ̀. àmín àmín agbára ọlọ́run lánàá màmá adúpẹ́ fọlọ́run. ẹ ṣe àfà. adúpẹ́ fọlọ́run. orí oṣù méjì orí oṣù méjì wọn ti ní ṣe rìsọ́ọ̀tì test ẹ̀ lélẹ̀ alhamdulilayi ah afa awẹ níbo ṣe o pé ènìyàn jímọ̀ àlọ sí mọ́ṣáláṣí jímọ̀ àlọ kírun tàbá ti wá kírun tán ìyẹn la fi sọ pé a fi dúpẹ́ fọlọ́. ṣùgbọ́n ẹ ẹ wàá ṣe mí lórí kan ẹ jẹ́ kí n wọlé kí n wẹ̀ kí n wáṣọ mi. gbàjà mo bọ̀ jẹ sáré ọmọ. adúgbò bọ́lọ̀ ọ̀dà kan sára ẹni pàdé àlòǹgbà. irú ọmọ yẹn ọmọ tó jẹ́ pé wọn ò ní fíútsọ̀ ọmọ kọ́mọ ọmọ jàtìjàtì tí wọn lè dúró bí téèyàn bá dúró sí irú wọn yẹn ló ń gbé kiri ah, in fact ibi tó bá yẹ kéèyàn ti bá ọgbọ́n gbà mí téèyàn bá bá a gàn bẹ́ẹ̀ ó máa ń dùn yàn gan fún mi ká ló ọmọ tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí máa sọ nǹkan tó ń sọ yìí tó pé kí ni ọmọ ojú ọmọ tó ní làákàyè tó ní rẹ̀lẹ̀ ọmọ dáadáa ló mọ yẹn ó dẹ̀ ní very bright future I want you to know that. ti ẹni pé kó ṣáà ti máa bá a gbà kó máa gbà owó owó owó owó ṣáà ní kó máa ṣoge kó máa táge kó dẹ̀ máa fa wàhálà káàkiri ìrọ́lẹ̀ ń pa torí pọ́mọ yẹn ó ti lọ́jọ́ iwájú ẹ̀ ẹ̀ dẹ̀ máa tọ́jọ́ láti èmi náà ò bá dì o ṣé ẹ béèrè lọ́wọ́ mi èmi náà rí nǹkan contribute ni ẹ fi lọ mí nì. mi mi mi lè fi lọ ẹ ṣé màá tiẹ̀ kọ́kọ́ wẹ́n tí mo fẹ́ bá sọ̀rọ̀ bóyá ó tiẹ̀ lọ́gbọ́n lórí kí tó tiẹ̀ fọ̀rọ̀ kọ́kọ́ lọ. That's okay, that's okay. Let's Oh Àdáfilówó. Aṣàwòyí. Àdáfilọ́lá. Aṣàwòyí ká fi gbogbo ohun tí a ní ká fi gba gbogbo nǹkan tí a fẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni. àṣà wòyí. olórí o ṣó dáa kádìyẹ máa jẹ fún ara wọn ṣó dáa àwa tá a pera wa lọ́mọ ẹgbẹ́ kan náà ká máa ṣèbàjẹ́ síra wa pàápàá jùlọ àwa ọba lọ́la ẹ lè bìlíìfù pé kinní kan tó dàbí ẹrù olè yìí àdáfojúfò bíi ẹ̀rọ apáti ó lọ ṣí ara ẹ̀ kìkìdá àyà ó rí gẹ́nìbọ̀ dàbí òkè ló bá ń bà ó fẹ́ ìyá dáradá ẹ̀ kó máa fẹ́ bàbá tèmi. ọba tẹ bá sọ pé kèmí sọ sọ̀rọ̀ yìí ìwà burúkú ló wù yìí ìwà pálapàla ni kò ṣeé fetí gbọ́ ó ti dalẹ̀ ní yẹn nà ètò wà lè dalẹ̀ ńkọ́. abalẹ̀ lọ. ẹ ṣe púpọ̀ a lè da ẹjọ́ yẹn bẹ́ẹ̀ nítorí pé wọ́n ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká kílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì ẹ jẹ́ ká wá ìjìyà tó bá tọ́ àti tó bá yẹ ẹ jẹ́ ká fi jẹ báyìí ká lè kó ọ̀nà ẹgbẹ́. gbogbo wa la mọ̀ pé ẹnikẹ́ni tó bá ti ṣẹ̀ sí òfin ẹgbẹ́ pounded ti bàwí kó máa san fine twenty thousand. ṣẹ́rí ìtàbá ní kò san twenty thousand naira tó jẹ́ fine anybody tó bá ti lòdì sí òfin ẹgbẹ́ yìí ẹ kò ní mọ gravity nǹkan tó ṣe èmi àdọ́làbà pé bóyá kó sọ fifty thousand naira àbí sixty ah, irọ́ kò lè sọ fifty thousand naira ṣẹ́rí tí ẹ̀ àbá jẹ́ kí ó jẹ ìyà tó tó àti tó yẹ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tó jókòó yìí wọ́n máa lérò pé àwọn lè scot free pẹ̀lú nǹkan táwọn bá ṣe ní ibi ni ẹ jẹ́ kó sọ one hundred fifty thousand naira. àṣà àṣà òyìn. gẹ́gẹ́ bí ọba àṣà mo pa láṣẹ fún lọ́lá wípé kó máa fẹ́ bàbá kíkẹ́ lọ́mọ lọ as bedmate. lọ́lá o máa sọ two hundred thousand naira fún ẹgbẹ́ yìí o dẹ̀ máa sọ two hundred and fifty thousand naira fún kíkẹ́ lọ́mọ then kíkẹ́ lọ́mọ gbogbo nǹkan to bá ti fẹ́ lọ́wọ́ dájẹ́ gbogbo nǹkan tó bá ti fẹ́ kí bàbá ẹ̀ ṣe fún ẹ ni kó máa sọ tí lọ́lá ní láti máa sọ fún bàbá ẹ̀ tó dẹ̀ ní láti ṣe é ṣe o àṣà òwe yìí àṣà ìdùnnú. Donald ni orúkọ mi ń jẹ́ mo ní ìyàwó èmi àti ìyàwó mi dẹ̀ bímọ ẹyọ kan tó wà ní ìlú òyìnbó. orúkọ mi ni ọmọlára aya Donald ìfẹ́ ló sọ olókùn ọgbọ́n mi di alágọ̀ ọ̀gbọ̀n. kí ló ṣe é bá. ẹ ẹ tó ń sọ ni wípé ká lọ gba ọmọ ọ̀dọ̀ obìnrin kan gbogbo ìgbà tí wọ́n bá bízì tó bá ń ṣe nǹkan yẹn kó gba ojúṣe ẹ̀ ṣe. ṣé mi ò ṣiṣẹ́. tilẹ̀kùn jọ. àbájọ́ lélẹ́yìí ó lágbára jù lẹ́kùn iṣu àtàyànyàn yà ń pẹpẹ skàtàskàtà láàrin ọmọ ìyá méjì kí ló dé bone of contention things fall apart the struggle continues Cinema tuntun ìdánni love passion jealous war Cinema tuntun ìdánni as produced by fadékẹ́mi mọ̀mọ́ àti blessing adéjúmọ̀ starring yẹn kakọ̀dùn ọ̀pẹ̀yẹmí ayọ̀lá wọ̀ ọpẹ́ balẹ̀ fàdékẹ́mi mọ́mọ́ káyọ̀dé akínbáyọ̀ rosanna olówó ẹ̀mẹ́nimọ̀ sinimá tuntun ìdánni lórí vcd àti dvd ni o marketed and distributed by ọmọ bàbá olóyè september twenty third nigeria limited thirty six thirty two erékòsó títú bàtà èkó telephone zero one two two one seven seven nine one àti zero zero five four zero eight seven four six seven sinimá tuntun ìdánni action packed ni full of suspense ni kò ní ráìbà grab your copy now. Black's Mouth is full of life. It's so refreshing, so nourishing. It's so refreshing, so nourishing. Every time, everything and everywhere. Black's Mouth, our drink. Black's Mouth, farm and drink. Black's Mouth, non-alcoholic. Black's Mouth, every occasion. So full Mass Nass malt. So full of life. ọ̀rọ̀ tó ṣàkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín ó ṣẹ́gun ogún ogun kòkó mórí ẹ̀yìn àròdàn ó dúró kò lọ́ọ́ takú wọn lé yín akọ̀dì finá sórí òrùlé sùn lọ àṣírí ìkọ̀kọ̀ fire on the mountain wọ́n bomi paná yìí tì ó tún jó bulabula orodàn ó nọ́ọ̀tì kà sinimá tuntun àròdàn tó jí tẹríba ló pèdíùsẹ̀ àfíìsì abiodun ló direct ẹ̀ starring yinka kọdiri yóòsàn jìkà túbọ̀sán ọdún sí dayo amusa lákọ̀ọ́mọba dubai tó jí tẹríba murphy ray mọ̀dúpẹ́ ayẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá tuntun àròdàn subtitled in english ó ti jáde sórí dvd marketed and distributed by albarka production limited zero one seven six five four zero five three sinimá tuntun àròdàn ó stand out yàtọ̀ check it out. kíkẹ́ lọ́mọ kí ni wàá bẹ́ẹ̀ wá kí ẹ kó má lè tètè jáde kó dẹ̀ dánu lóhùn ṣó dáa bẹ́ẹ̀. èmi ò kí ń dápá èèyàn lóhùn kí ó dá ọ. bẹ́ẹ̀ ni dàdí ní lọ́lá jẹ́ wípé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni apart from that ìṣe ni ìyá mi ìṣe ni wọ́n mú gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ń ṣàdúró nǹkan tó tó yẹ pẹ̀lú ẹ ah! ẹ lè pààyàn. anyway anyway ẹ̀yin lẹ ní ìgbésí ayé yín gbogbo nǹkan tó bá dé ìròyìn lẹ lè fi ṣe àmọ́ kó tó di wípé ẹ̀yin àti lọ́lá ẹ kọ̀ǹtínú ọ̀rọ̀ ìfẹ́ yín ẹ gbọ́dọ̀ tẹ̀lé àwọn conditions tèmi. èmi ti mọ condition náà kò dẹ̀ lé yẹn mo ti já wọ́n bẹ̀ mí ṣe mọ́ mo mi tiẹ̀ mo ti sanwó mi ṣe mọ́. ní kí nìkan náà ah, dadi ẹ̀ ń bẹ́. èmi bẹ́. bẹ́ẹ̀ni ẹ̀ ń bẹ́. lẹ́nu ẹ. ṣé ẹ tí mọ àwọn nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀. orí yẹn sọ mi tí mo kí ló kí lóò gbogbo ló fẹ́ mi. condition one ṣe mọ̀ wípé lọ́lá ń lo mọ́tò èmi ò dé lò so èmi náà fẹ́ káà ìyẹn jẹ́ wọ́n. number two mo fẹ́ ra shares bank. mo ra ṣe fún wa tàbúrò ẹ̀ ìfẹ́ lẹ́nujọ́ mẹ́ta ó ní àwọn ṣe kan mo fẹ́ rà fún ẹ ọgọ́ta bá one million naira. one kìlẹ̀ pé one million. èmi ò fẹ́ yàn o ní two point five million naira òun ni mo fẹ́. kò dé ṣe wípé máa lọ bá mi rà ẹ máa kọ́ owó yẹn fún mi tí máa lọ ra nǹkan mi fúnra mi tẹ́ẹ̀dẹ̀ ní bẹ́ẹ̀ sátífíkẹ́ẹ̀tì kankan lọ́wọ́ mi. ok ok. number three ilẹ̀ tún ní two point five million naira tọrọ ẹ̀yin sọ wípé kẹ wá wà lórúkọ mi ń gbà ẹ tẹsẹ wípé ẹ irọ́ ẹ̀yin ò lè ra mo fẹ́ ilẹ̀ yẹn. wọ́n náà ti yí bí four million sí i. so ah, ṣé yẹn ti pọ̀ ju fákọ̀bí yìí ni. Oh, okay not, not a problem. number four. four. Ah, ah, kí ló dé tẹ̀ pé four báyìí mo ṣe mẹ́yẹ̀ bọ̀ lápò ni mo ṣì lọ sórí number seven. number four monthly allowance ẹ máa ń fún mi nígbà yẹn tí mo máa ń complain pé ti kéré jù ìyẹn twenty thousand naira ẹ kàn máa ra bá mi add zero sẹ́yìn twenty yẹn ṣé rí zero mẹ́ta tó kù ẹ fi lẹ̀ bẹ́ẹ̀. two hundred thousand naira mà nìyẹn. exactly number five ṣe rí láti ìsinsìnyí ìdọ̀bí mo ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ máa fún lọ́lá èmi máa gba forty percent out of it fifty percent fóònù ṣẹ́rí ten percent tó kù mo fílẹ̀ fún yín kẹjọ máa fi ṣe fẹ́ yín. number six gbogbo nǹkan tí mo bá ti ń béèrè anytime tí mo bá dẹ̀ ti béèrè kẹ́ ẹ máa fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ láì yí mi lóhùn padà. ṣé wá rí number seven which is the last one tó dẹ̀ jẹ́ pé òun ló le jù nínú gbogbo ẹ̀ ṣe rí gbogbo nǹkan tí mo béèrè yẹn láti number one to six mo fẹ́ gba gbogbo ẹ̀ nísinsìnyí bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀. lọ́wọ́lọ́wọ́. báyìí báyìí kí ló yé bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yìí ni ẹ̀dẹ̀ lówó ìlọ́wọ́ amadébágà bẹ́ẹ̀ àti mọ́tò kí a ti gba bèdè báǹkì ti káṣe two point five million naira fún mi kí a àgbà kúrò bẹ́ẹ̀ a lọ sí orí ilẹ̀ ara ilẹ̀ àti ṣe gbogbo pápápá. ọmọ mi jọ màmí ṣé o lè lọ sísàlẹ̀ kó o pé dírẹ́bà mi wá kó mú briefcase mi wá kí n tiẹ̀ sáré kó check tó ní two point five million yẹn fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ mi báyìí. wà á fún ẹ ní blank check kan àti sáìn lẹ́lẹ̀ tó bá tó bá dé bẹ́gà ètò bá ti rí tó wẹ́rà pé ń wù tó bá ṣáà ti ju bíi one million àbí kò tiẹ̀ má tó one million. kókò kọ́ àmọ́ ọ̀sẹ̀ sórí check náà kò dẹ̀ fún wọn ọ̀rọ̀ tónílẹ̀ ilé yìí ẹ̀ṣẹ́ mi èmi mọ́ wọn nílẹ̀ máa lọ ṣe ètò yẹn fúnra mi. ṣe rí dáàdì ah! mo ṣe wá lọ́ọ̀bù yín sí i in fact mo máa wá lọ́ọ̀bù yín títí ayérayé ni ẹ jẹ́ kí n wá sọ nǹkan kan fún yín ṣe rí ìfẹ́ yín àti lọ́lá ah! kẹ́ máa gún ọ̀sán yẹn máa lọ mọ́tò pínpín orí express ilẹ̀ wa ṣé wá rí mi coach tuntun tẹ́ ṣe gbà ẹ́ ah! dádì mo lè ju josi mọ̀ rí o. alágbára yé jọ̀wọ́ lọ dágbára kù máma lọ wáyé asán ẹni tó wáyé asán ó dà bí ìjò tó wáyé. orí pé wàwọ yìí ò dáa ọ̀dàlẹ̀jẹ̀ ni ẹ́ kó ṣe dáhùn tí mo sọ fún ẹ pé ń fẹ́ bàbá ẹ̀ ni mo rí ìwà tẹ̀tẹ̀ ìgbéra yín kiri lánàá yẹn wà á rí mo promise ẹ tí bá ṣe kúrò bí ìgbà èmi máa kọ́kọ́ délé yín tí máa lọ sọ fún mọ́mí ẹ pé o fẹ́ gbàbọ̀dẹ̀ fún wọn. ẹ kí ló rí fún mi àbí kí ló ti ń jẹ́ ó tó ẹ níbi tó dé yẹn ṣorí téèyàn kan bá lóun fẹ́ ṣòro bí agbọ́n máa fi sáìsì bàtà ẹ̀ lé lọ́wọ́ téèyàn kan bá dẹ̀ lóun fẹ́ ṣòro bí àgékò èjò máa ní kó lọ ṣe orú ẹ̀ síwájú fún mi o gẹ́rẹ́ sùúre tí fìlà bá ti ń kọjá ìpè ojú ó mọ̀ ti dégún nìyẹn ó ti fẹ́ tẹ́ o ó ti fẹ́ tẹ́ o. kí ni mímí gbogbo nǹkan tó ń sọ yìí ẹ kíkẹ́ tí ìdúró náà kí ló kó ẹ̀ náà kí ni gbọ̀rọ̀ mi dé lẹ́rù tiẹ̀ kí ló dé tí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó ṣe wá wọ̀ ẹ́ lọ́rùn tó yìí kí ni tiẹ̀ náà kí ló kàn inú ọ̀rọ̀ ẹbí mi nítorí pé lọ́lá tó ń pariwo tó ń fẹ́ fún pé orí pẹ̀lú bàbá mi yìí mo ti lọ sílé mo dẹ̀ ti sọ̀wọ́ ẹ̀ fún mọ́ sí mi mo dẹ̀ jẹ́ kó yé mi pé lọ́lá yìí kọ́sì mi ni wọ́n ti ẹ̀ sọ ọ̀tọ̀ ẹ̀ fún mi délédélé gan ni kí wà mo mọ̀ wípé ìwọ náà ní boyfriend kan ní kọ̀lọ̀ àbó ti gbàgbé sórí tó bá kọ̀ tó bá dẹ́yìn lẹ́yìn ẹbí mi mo dé ìlú bá boyfriend ti wá èkó ni wọ́n ti ń bọ̀ ẹrù jẹ̀jẹ̀ ní àìbì kan orí àpẹ́sẹ̀ ní àìbò mìíràn ó yá lórí àwọn òkú ẹ̀já lọ rèé wo kàyéfì ńlábà mẹ́ẹ̀dì alásàrí tún gbé kalẹ̀ lọ́tẹ̀ yìí ìlú àwọn òkú káyọ̀dé mr paragon fúnkẹ́ akíndélé káyọ̀dú èkè ọdúnladé adékọ́lá fọ́sà balógun bọ́lájí àmúsàn tọkọ̀sọ ọdúnsì lárí asan gbogbo wọn nílùú àwọn òkú marketed and distributed by the chartered marketer yemi fisa marketing nigeria limited náà ibi péjọ lẹ́nu tó ìlú àwọn òkú ṣe yẹn fún mi. ó ká mi lára ni ọmọ bíbí àti dábìá ẹ ṣe jẹ ó dẹ̀ mú gbígbé òye ó wá dínà jẹ mi ni kíkẹ́ wọlá ọ̀rẹ́ mi àti ẹ mo ti gbọ́ mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ó ti tó ó ti tó tó bí yàn tó bá wọlé torí tó ń kúlẹ̀ ṣoṣoṣo ní ìsìn wọ́n rò pé yàn burúkú ni mí wọ́n rò pé aláìda ni mí bẹ́ẹ̀ ni òde iṣẹ́ aláìda gbọ́ngàn lè yàn burúkú gbọ́ngàn lọ dalẹ̀. mi ò tọ́ ẹ má tọ́ mi mi ò wálé ẹ má wà láàmì jọ torí ọ lọ tí kí wọ́n fún mi ní last one ṣé ò dá etí ẹ̀ kó gbọ́ dáadáa níjọ́ tí mo bá gbọ́ ìgbọ́kúgbọ́ àbí tí mo tún gbọ́ fìlífìlì àbí tí mo lọ yọ gbọ́ níbì kan wípé ẹ kíní kan ṣẹlẹ̀ níbì kan ah! fún mi máa bá tiẹ̀ jẹ́ débi tó òde òde máa bá tiẹ̀ jẹ́ jù bẹ́ẹ̀ lọ ìwọ onírànú òṣì gbẹ́b gbogbo ohun òṣì àmọ̀ṣe ṣóṣò ṣóṣò kiri mo dìjú mi ò ti parẹ́. kí n bì dẹ mi ṣàfihàn comfortable pẹ̀lú mítìn alalẹ́ tó fẹ́ lọ yìí. wo wo wo wo ìyàwó mi alùbáríkà àbẹ̀là nílò bá a lọ mítìn tí bá ti parí mítìn lóru màá máa bọ̀ ní. pẹ̀lẹ́ ṣé kìí ṣe àyàtọ̀ máa ń dún ẹ̀yẹ̀ tún yẹn. nínú ọ̀ǹtún tí àfa wá fún àdìọ́dá dé náà. Hmm ṣe kọ̀ pa. ẹ ó wà nísàlẹ̀. tí wàá ti parí òògùn No, n what is so ti sọ làbẹ́gẹ́ ni máa wọ̀rẹ́ I'm on my way. wáńdé wọ́n dojú pè mọ́ pè gbogbo igi tí elépèdè bá fọwọ́ lù báyìí lè kú nínú gbogbo ibi tó bá wà lónìí bó bá ṣe pé lóòótọ́ níjọ́ tí wọ́n bí ọ wọ́n fi ọṣẹ àti kànkànkàn kọ́ mọ́ ọṣẹ mọ́ láàgbọ̀gbọ̀gbọ̀n kó sì mọ́ ọkàn láàgbọ̀gbọ̀gbọ̀n lónìí gbogbo ohun tó nítọ̀ ń pè lóyún àgbo olódùn ló fi bí tiẹ̀ o àní dalẹ́ nílé ayérayé ẹ ò gbọ́dọ̀ bí bọba ńlá gidi bọba ńlá ọ bí ọdún bàbá tó ti kówó dìbò nínú ọdún àgbẹ̀yọ̀ rẹ ọmọ tẹ̀lé wọn náà. yóò. tó bá jogun ayé ni tẹ́ ẹ bá fi yóò padà síbi tó ti ń bọ̀. létí ó ní switch off ló ń sọ ó ga ọ wọ́n ọlọ́run ṣòro mí fún yín ìyàwó yín ti ní miscarriage o. ẹ ní ìdátìrò ọlọ́run ṣòro mí fún yín. ṣé mo ṣe màá mọ̀ mọ́ màá ní kójú bàjẹ́ mọ́ ìyàwó mi nù ni. alàgbà kabiru ẹ̀yin lẹ fà á ọ̀hún tuntun mo gbé fún arábìnrin yẹn ibà ìpẹ́ ilẹ̀ gbé kínní yẹn kú òun bẹ́ẹ̀ tó bá rí kínní yẹn lóhun tó ṣẹlẹ̀ ibà má ṣẹlẹ̀ ẹ̀yin lẹ jẹ̀bi n tó ṣẹlẹ̀ yìí ìbá má ṣẹlẹ̀ kálárábìnrin yẹn bá rí ọ̀tún yẹn mu ẹ ìyẹn bẹ́ẹ̀ ẹ ṣàdéhùn lọ́jọ́ kìíní àná ipe máa ma kí nǹkan máa sin lọ́hùn pé yaríǹgì ẹ̀ nílùú mọ́ ṣé bẹ́ẹ̀ lélẹ̀ ẹ òtítọ́ ọnú ẹ fòtítọ́ ọnú bárábìnrin yẹn lò rárá ẹ fòtítọ́ ọnú bá lo nítorí pé ọ̀tún rẹ dágbére fún ó sì níbi tẹ́ gba lọ́kọ̀ máa yín nínú pabambarì ẹ̀ alàgbà Kábírù ǹjẹ́ rántí ọjọ́ tí mo wá bẹ̀yìn àtìyàwó yín nínú ilé tí mo sọ fárábìnrin yẹn pé kó yẹra fún wa tó kémi àtẹ̀yìn nìkan àtọ́lọ́run ló sì kẹta wa mo ń bí ilé lọ́jọ́ ẹ náà wípé ó kù nǹkan kankan pé kẹ́ ẹ tẹra yín nínú pòkù kínní kan tẹ́ ẹ ṣe ẹ màdáhùn ẹ fà ọkàn déjò fún mi lọ́jọ́ náà lọ́hùn ṣé ẹ rántí ká ní pé ẹ ti ń kírun gbogbo ní tẹ̀yìn ṣètọ́ lọ́n bá fẹ́ kẹ́ ẹ máa ṣe ẹ̀yin náà ò rì tí ì bá fẹ́ kẹ́ máa ṣe ẹ̀yin náà rì. àfa ẹ jẹ́ kí n jẹ́ mi ò fẹ́ gbọ́n kankan mi ò fẹ́ gbọ́ nǹkan kan mọ́ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ ẹ sọ fọlọ́run ọba tọ́lọ́run bá fẹ́ kẹ́ ẹ máa ṣe lọ á fi hàn yín tẹ́ bá ti ń kírun tọ́lọ́run bá dẹ̀ tún fẹ́ pé kẹ́ ẹ má ṣe lọ mọ́ á fi hàn yín náà ẹ já lọ. ká tiẹ̀ wá gbà pé ṣe lòun yọkọ ẹ̀gbọ́n rẹ̀ fẹ́ àmọ́ ìwọ làbọ̀rọ̀ fẹ́ gbà dé lọ́wọ́ òǹlé ọgbọ́n rẹ̀ mọ̀ ní ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà dáyé nítorí owó kí ló ṣe ń ṣe wọ́n ṣe bí wọ́n ló mú mi lọ sọ́dọ̀ bàbá tá lọ ṣoògùn okùn mi wá ń jẹ ìsìn ó wá jambla ẹnu ó ń sọ kàtìkàtì kí n tiẹ̀. ṣé ìwọ ò mọ̀ pé bí mọ́tò bá pàjá olólówó rẹ̀ ni ó pè sí bí kòkó bá sí ọ èmi ni wọ́n pè bí ọba sẹ́wọ̀n it's nothing concerns me àti wípé ṣé bàbá ò sọ fún ọ ni bàbá ò sọ fún ọ lórí ọ̀rọ̀ àǹtí rẹ kó àkì fi orí ọpá àìfi ọmú wò ó bẹ́ẹ̀ kí jẹ́ ìsọ̀kọ fún ẹ owó jíjẹ ló máa pa ẹ́ ó ń jowú ni torí pé mo ti wá ní owó lọ́wọ́ sí ó wá ń jowú owó jíjẹ ló máa pa ẹ́ mo tún sọ owó jíjẹ ló máa pa ẹ́. àbọ̀bọ̀ rẹ̀ ṣeré ó dáwọ́ òun yìí tó ń fẹ́ fọwọ́ rẹ̀ ṣèlú wo pàkúté ní ìṣẹ̀lẹ́yà fòkété ẹ̀rọ ìdúgbò ní ìṣẹ̀lẹ́yà fọwọ́ pé sórí náà máa ṣẹ́wọ́ nínú gbogbo ìwà pálapàla tó wù í ó ń tẹ̀síwájú sórí gbogbo ẹni tó bọ̀ pálapàla wọ́n jọ àwọn olórin gbogbo jìgbòlókè wọ́n jọ àwọn olórin aláìlọ́kọ̀lọ́kọ̀ tó fi rẹ̀ ṣépè tó ní bẹ́ẹ̀ ni kejì òun ò ní da káà tí ò bá ṣojú àṣẹ yìí ẹni tó bá ń jábọ̀ kí tó ní kí tẹ̀mí kejì òun má jò ó ń tọrọ ẹ̀ ni wà á dẹ̀ṣẹ̀ sí. ọmọ bọ́ọ̀lù gbọ́ mo rò pé wẹ́rẹ̀ ni ọ́ sound wave. wẹ́rẹ̀ ni ọ́ tí o rò pé wẹ́rẹ̀ ni wọ́n ti dẹrù rẹ̀ àfi táyà rẹ̀ bọ́já ara rẹ̀ ò sì ní dá ara rẹ̀ ò sì lè yá ó sì ní sórí rẹ̀ ó sórí bù ní wọ́n máa sórí burúkú ní nọ́ọ̀sẹ̀ fún wọn kò sí bólókì ṣètò mi tó ẹgbẹ̀rún wọn lè darí sagbọ́n máa ń gbà. ó ní àwọn investment kan tí mo fẹ́ go into mo dé láwọn documents and prospectus kan mo fẹ́ kẹ́ bá mi fojú àgbà wo bẹ́ẹ̀ sì máa ń bá mi wo. dadi kicks. mo ti ṣetán mi sí ọmọ. ẹ ẹ gba oúnjẹ àbí. Thank you, sir. But daddy, ẹ ṣọ́ọ̀pù péye tí mo pè. Dákun dákun dákun iye tó ní kí n fún ẹ náà mo ti fún ẹ̀yìn ẹ̀yọ́ o. <laughs> ẹ àwọn jẹ́ kí n lọ mú àwọn dọ́kúmẹ́ntì náà wọlé. Seriously? Kí ni? Kí ni? Ṣé rí ara nǹkan tí mo sọ fún yín, dàdí? ṣe rí nǹkan tí mò ń sọ ló wá ṣẹlẹ̀ yìí o mo sọ fún yín wọn ní téèyàn bá gbọ́ nílé ayé ọjọ́ wọn jẹ́ máyé wọn jẹ́ tí ìbàjẹ́ báyìí ẹ̀yin náà ọlọ́run ló ní kí n gbọ́ níwájú kí n gbọ́ lẹ́yìn kí n lo agbárí yẹn fún dáàdì ṣé mo kú tí n bá lo agbárí yẹn fún dáàdì ni inú rọ́bà yóò lè jáde èmi náà wà níyà abáramọ̀rí jẹ́ torí pé àwòkọ́ náà ni wá àlejò ṣe nǹkan kan náà torí pé mo nípa ṣeré mi àfún yín ní ìtọ́ sí. wọ́n wọ́n fún mi lọ́wọ́ ìyá wọn fọwọ́ ọ̀sẹ́ wọn àánú ẹ̀sìn mi o kọ́ mọ̀ jẹ́ pé gbogbo sàárè tó ń jẹ ọgbà àwẹ̀ rẹ̀ lọ́jọ́ tó bá yà torí pé ọ̀nà tó ń bá gbowó lọ́wọ́ bàbá rẹ̀ kódà lóòótọ́ ìwọ ló ń bá bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ọ̀dà ọ̀dà. pè mí pé onídìí náà ni mo ti torí ẹ̀ wá. adébíyànpé mi ká ọ sára mo ti ṣẹ̀ ẹ́ mo ti ṣẹ̀ lẹ́dàá ẹ̀ mo lè fẹ́ kó yọ́nú sí mi kó dáríjì mi. kábíyàn irú ẹ̀ṣẹ̀ wo gan-an ló ṣẹ̀ mí. ẹ̀ṣẹ̀ yìí tí ì bá lè jẹ mo kàn fẹ́ kó dáríjì mi ni kó yọ́nú sí mi kí nǹkan mi lè máa lọ dáadáa kẹ́mi èmi náà dé lè fi balẹ̀. Hmm àdúrà mi mo wá ń ṣèlérí fún ẹ lẹ́nìí wípé ẹ̀ṣẹ̀ yóò tó bá ṣẹ̀ mí mo máa ma dáríjì ẹ ní gbogbo ìgbà ni torí pé kí ni ọlọ́run bá tèmi àti ẹjọ́ ń sìn òforíjì ni. ẹ̀ṣẹ̀ tí mo ṣe. kábíyà wọn wò lè sọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ míì nínú ìgbà tó mọ epo ṣẹ mi tó lè sọ fún mi ẹ̀tọ́ mi ni láti dáríjì ẹ mo lè ti dáríjì ẹ. wáá ṣe ṣe olówó ṣe olówó. kíkẹ́ ṣé wọ́n ti rọ́ọ̀kan báyìí tí mo dé gbà kan láti lọ ìlú tí mo ń kalẹ̀ ṣe wíkẹ̀ǹd lọ́dọ̀ ẹ̀ tó ṣáà fàkẹ́kọ̀ọ́ ẹ̀pà fi dandan dandan tábàlọ́ ṣe tábàlọ́ lè jayé. kí ló ṣe nínú ọ̀rẹ́ mi ṣé owó yọ ń bẹ̀ nìkan lọ jẹ́. o ò tẹ̀wá mọ̀ tó lọ láyé ẹ̀ kíkẹ́ ẹ́ ó dà kí ni kókó ẹ̀. boyfriend mi ni ṣùgbọ́n pé ẹni máa sọ pé láàárín gbogbo àtàrin yìí èmi ni mo dàgbà ju gbogbo yín lọ kò dẹ̀ ní da at my age kí n má ní pé ẹni báyìí ni mo fẹ́ fẹ́ torí náà kan ṣé bàbá tí mo ń sọ̀rọ̀ yìí mo decide pé mo fẹ́ settle down pẹ̀lú ẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ ti ń tún ọjọ́ ọ̀la mi láti wákàtí ọ̀wẹ̀ ìlọ báyìí. Um, so kí wàá ní ìtàn pattern and twin kí ló kọ. kíkẹ́ ṣọ́yìn pé ọ̀rọ̀ yóò ti yẹ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ gangan ni pé mo fẹ́ fi òpin sí àjọṣepọ̀ tó wà láàrin èmi àti dáadé. ọ̀rẹ́ mi má sọ bẹ́ẹ̀ mọ́ má jẹ́ kí tìkẹ́tà bá wa gbọ́n òfin ṣe kí ni ọmọ ó fi bàbá mi lẹ o àtúntúwé ọgbọ́n ìjọba tàbí amísà ìsú ìlú ọmọ tẹ́tí mi yé mi ṣé ọbẹ̀ tó ń dùn ká láì ọmọ ṣé òun ẹ̀jọ́ yẹn ni ìjọba má jà dáwọ́ ìdúró wípé ẹgbẹ́ sọ jáde kí ló ti wọ́n kó lè tọ́jú ìjọba mi ṣe ń tọ́jú ẹ̀ o. kíkẹ́ lóòótọ́ ni bàbá ẹ̀ ń tọ́jú mi ó ń fi owó tẹ́ mi lọ́rùn gbogbo èéfín tẹ́ mi lọ́rùn àmọ́ mo láti ládé lórí mo láti ládé lórí ìmọ̀ kíkẹ́ wọ́n náà wò ó wọ̀rọ̀ yìí wò ó. anyway ọ̀rẹ́ mi ò tó ọ̀rọ̀ lọ sọ. ṣíjà ọ̀rẹ́ mi. Um, ọjọ́ ọ̀la ẹ̀ so kò lè kó fi ṣeré mi ò tẹ̀lé ọjọ́ ọ̀la ẹ̀ jẹ́ àmọ́ àfihàn olówó insurance ni mi. insurance. ògbówó èrè. kí ni àyìnṣọ. Ah, kí ni mí kí ni àyìnṣọ bínú kí ni kòtòkòtò tó ń sọ lẹ́yìn tí ò dùn yìí dúró ó rò pé iṣẹ́ kékeré ló ń bẹ ṣe ni gbogbo nǹkan tí mo bẹ̀ bọ̀ ó rò pé kékeré ni mo ṣe ìbò lọ́dọ̀ mọ́ mi tí mo tó lọ́dọ̀ dáde ó jẹ́ kó mọ̀ wípé ọpọlọ mò ń lò ọpọlọ tí mo dẹ̀ ń lò mo gbọ́dọ̀ gbà nǹkan kan fún un ṣé nítorí pé mo ń bu àṣírí ẹ̀ látijọ́ ẹ̀ àbọ̀ mọ̀ wípé tí mo bá fẹ́ tú ẹ fún màmá ti tú ẹ fún nǹkan tí mo bá sọ fún mi tí mi ló máa gbọ́ tó tó bá yẹ pé mo fẹ́ mo fẹ́ gbà tẹ̀ dé ni màá ti tú àṣírí ẹ fún wọn látijọ́ ẹ̀ mo dẹ̀ sọ fún ẹ gbà yẹn mo sọ fún wípé màá gba one million naira owó insurance nígbà tí mo káwọ àti popsi ṣùgbọ́n tí. one million naira kíkẹ́ one million naira bẹ̀rù ọlọ́run náà ha ah, kìnnì ẹni fẹ́ yà ni ha kìnnì. ok kíkẹ́ ṣe ọ̀pọ̀ rẹ̀ ni wọ́n wọn náà wọ́n ṣe fún mi náà tí ẹ̀ ṣáà ni wọ́n ṣe fún mi. màá kàn sí dẹ̀ tó rọrùn lèmi àti ẹ̀ ń ṣí fún ẹ nǹkan tí mo máa ṣe fún ẹ ni wípé ìwọ fọwọ́ mú wà kí n fọwọ́ mú wà chikena. lọ́rọ̀ kan wọ́n sọ fẹ́mi nísìnyí pé kí n fún ẹ ní five hundred thousand kíkẹ́ lọ́mọ. exactly. kíkẹ́ bí mo ti fẹ́ rí owó yẹn. gbogbo àdéhùn tẹ ṣe ẹ̀yà kéde mọ́ṣẹ́ ní káwá níka ẹ̀yà la ẹrù ọlọ́run là gbé ń jẹ. gbogbo àdéhùn tẹ ṣe ẹ̀yà tètè múṣẹ́ ní àlùkáwà níka ẹ̀yà la ẹrù ọlọ́run là gbé ń jẹ. wá o fún bíi áìdì ìnàlẹ̀ àjà lọ́lọ́run wí káàná mọ̀sílùmí lẹ́nu gbogbo àdéhùn tẹ ṣe ẹ̀gbìyànjú kẹ́ ẹ̀ ṣípa ẹ̀ léwu táyà ṣe fọ́ ọkọ aya tètè múṣẹ́ èyí tọ́kọ ṣe fún yàwó ọkọ tètè múṣẹ́ alkawa níka ẹ̀yà àlà ẹrù ọlọ́run làjọ. guess what ọ̀rẹ́ mi kàn guess. Ah! lọ́lá ó yẹ kó mọ̀ pé mi ò ráyè gbogbo ranù yẹn nǹkan tó bá ṣẹlẹ̀ ni kó sọ kí ló ṣẹlẹ̀. jump bail out your friend all right tó ń báyìí i'm gonna be a mother pretty soon. fún ta ni. irú question ló ń béèrè Soji of course. Soji Soji yẹn ló wá mú ló mú ló gbé gègé no pọ̀ bàbàrà ó dáa o she Soji ìtòlóyìn ṣé o ti She fún un ṣé bẹ́ẹ̀ ti gbé yẹn náà kí ló tiẹ̀ fẹ́ ṣe sí for your information sọjúmọ̀ pọ̀ lòun lóyún ó ti accept oyún and kókó ibẹ̀ ni pé a máa jọ relocate lọ London. bolo <laughs> London ti bo. London pé méjì ni. London ló lọ ló wá mú lu wá gbé bàbá bí ọmọ tuntun ló gbé yẹn gègé ló gbé yẹn jó mo tiẹ̀ tiẹ̀ mo tiẹ̀ rò pọ́rọ̀ gidi ló fẹ́ sọ gbà tó kọ́kọ́ ní kí n guest spot mo tiẹ̀ rò pé fẹ́ sọ mi pé ah, ah, ọ̀rẹ́ mi o mo ṣẹ̀ pàdé babaláyé kan sì yo tó ń tẹ́ mi sí fàájì yẹn pẹ́tọ́ àbí mo ṣẹ̀ rí fáńbọ̀ kan àbí mo tiẹ̀ ṣe oríire kan mi kan àbí mo tiẹ̀ rí nǹkan gidi yẹn wọ́n mi yẹn ìlú àtijọ́dí ẹ̀lẹ́lẹ́mẹ̀ wọ́n mi wọ́n sọ o mọ̀ ló jẹ́ kí oyún ìyàwó mi bàjẹ́ tí mo bá bí mi ọlọ́run á bí mi léèrè ìyàwó mi pé aago láti béèrè ibi tó mi wà ó dẹ̀ pa aago kálórò mi ẹni kíní yóò ní ṣẹlẹ̀ ló wá dífá fún pé jẹ́ ká fòpin sí i jẹ́ ká fòpin sí i. Ah, ah, ah, ṣé ìwọ lérò pé ojú àpá lè jojú ara àbí ṣòro pé ẹni tó ti ń fi àwo tẹ́lẹ̀ lè padà wàá fi gbàṣọlá jẹun ni so nǹkan tó ń ṣọ́ láti sọ fún mi sí ni pé o ò ṣe mọ́. sórí kì í ṣe pé kò wọ̀n mí ọlọ́run ni ò tẹ́ mo ti fi kùránù búra níwájú ọlọ́run pé mi ò ní í ṣe mọ́ mo dẹ̀ ti ń kírun sórí tèmi àti ẹ̀ ń ṣe ìwọ náà mọ̀ pé nǹkan tìjú là ń tí yorùbá dẹ̀ ti ń ṣe nǹkan ìtìjú tí àwọn ayé bá ń sọ pé kò dáa lọ́tún kò dáa lọ́sì tó lè wá torí àtẹnujẹ òun owó tí ò jáwọ́ ìgbẹ̀yìn òun dẹ̀rùn. ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ìyàwó mi bá ṣì wà nínú ilé mi tí ò ti kọ̀kọ̀ ṣe mi ò fẹ́ ṣe mọ́ mo fi ọlọ́run bẹ́ẹ̀ jẹ́ ká jáwọ́. ok so o ò ṣe mọ́ báyìí sìn. bẹ́ẹ̀ni. anyway tó bá ti lóò ṣe mọ́ o ò ṣe mọ́ náà nìyẹn. sórí ibi tá a bá ti sọ kó dàárọ̀ wọ́n tún jẹ́ a kí wọn ká lẹ́gbẹ̀ẹ́ mọ́. Ah, kiwi just one last kiss. ẹ jẹ́ ká fi lẹ̀ àwọn àsọkàn ìtàn lólógún díjẹ ọ̀rẹ́ ẹlẹ tó bá rántí ìtàn ibi tó ti yẹ kó jógbowó á ní ká máa nẹgba nìṣó ni tó bá tó rántí gbogbo eléyìí sí tún lè máa rò kàn mí jẹ́ ká fàárín yẹn lẹ̀. Thank you. ó dúró tì ọ́ olúwa dúró tì ẹ̀yin náà. màmá kíkẹ́ yìí ni mo fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run Elédùmarè yóò wà pẹ̀lú yín kò ní sẹ̀rù báyìí. ṣé ẹni tó dé bá ọ̀rẹ́ mi ọ̀rọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹnìkan kan wa náà ní òrò tí ó fi dé bá wa lọ́tọ̀ọ̀jọ́ máa. kíkẹ́ àti èkejì rẹ̀ olùwà ẹlẹ́gbọ̀n rẹ̀ awòye kò ní ṣe lábẹ́kú ẹ̀ẹ́dàgbàlagbà. kíkẹ́ a ah, ah, ló ti tó. <laughs> kíkẹ́ kíkẹ́ kí ló fẹ́ kí mọ́mí máa ṣe ẹ́ adé ti tó. tán ó kó ewu ọmọ ọlọ́run á wò ọmọ ọkùnrin ah, yẹn dáa gan ni ọlọ́run á bá wa wò ó olúwa ṣeun àbúrò ayé ah. wo lọ́lá mi ò nílò wá mọ́ mi ò nílò wá bẹ̀ ṣe kó mọ ní London ṣùgbọ́n ni mo fẹ́ lówó mo fẹ́ kọ́lé. bàbá yìí máa ṣaláìsí. mo fẹ́ mo ti gbọ́ àmì àmì àmì àmì òṣè ọlọ́wà dọ́mọ sí o ìwọ náà wà délé bá wa láyé àtàlàáfíà o kò burú màá kí ọ̀rọ̀ ẹ̀ á gbọ́ kò ṣèdá kò lè bá mi kí bébì wa o lọ́wọ́n á bá wa wọ́n á dà sí o lọ́wọ́n á wò gbogbo wọn wàá tó lóko mo ti gbọ́ mi ò gbọ́kànjẹ́ wọn. àbúrò mi ọ̀rọ̀ rẹ mọ̀ wá sọ́kùn kò sí mi. ṣé bí ọ̀tọ̀ lọmọkùnrin tí ọlọ́ lóyún tó gbé ẹ lọ ní èbó ó ṣe wá jẹ́ pé àpadàbọ̀ ní èbó rẹ bàbá ọ̀rẹ́ rẹ ló tó lu ọmọ ọ̀sìdọ̀tọ̀ sì tún lọmọkùnrin tí mo máa ń bá sọ̀rọ̀ lórí fóònù. bọ̀dá mi ẹ̀yin ṣá ẹ̀ fẹ́ kó gbé nǹkan gbẹ̀yìn rárá ẹ lóòótọ́ ni mo sọ fún tẹ́lẹ̀ pé bọ̀bọ̀ kan ló lọ lọ ṣe rí bàbá aláyé mi òun náà lo inú ọ̀ àmọ́ àfẹ́kàṣírí tú wọn ló ṣe ní kí n máa lọ ìlú èyìnbó. akíyanjú ó ní fóyìlì sílẹ̀ má kó bá mi jọ. kọ́ọ̀nù ọ̀nà ọ̀gbọ́n náà ó kì tó máa sọ fún ọ̀rẹ́ kíkẹ́ sọ fún kíkẹ́ pé èmi àti ẹ àti fa pépà yà má a ṣe mọ́ wàá dẹ̀ sọ pé ọkọ àárọ̀ ló fún mi lọ́wọ́ torí náà la fi jà káà fi fẹ́ra wa mọ́. adé adé tí bá gbé sóyìn yìí kalẹ̀ fún kíkẹ́ wàhálà ni mò ń falẹ̀ kò ní gbà o. Ah. wọ́n lọ́la yóò theatre arts major ó yẹ kó lè wà convincing tó bá sọ fún now you must be able to do this ah ok kò fi eléyìí kò fi ṣe theatre arts practical major ẹ fún project tó máa fi ṣe ní ọdún yìí. mo ti gbọ́ mo ti gbọ́. bẹ́ẹ̀ tí ẹ̀gbọ́n náà ṣe bí mo ti gba Schengen visa fún ẹ láti lọ Europe o lè ti gba UK visa tẹ́lẹ̀ ok just go to the United Kingdom kó dẹ̀ bímọ in peace go to the UK you just move into my flat ní Finsbury Park wàá dẹ̀ bímọ ẹ kó dẹ̀ ní ẹ̀dẹ̀ nígbà kankan ti because I will always be there for you. ṣé wàá rí ìbọ̀kọ́tẹ́lẹ̀ máa ń bá sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ èmi àti ọbalẹ́nu àìjọ dàbí ọ̀gbun ọmọ kan tá àjọ ń gbé lóyìnbó ni ó ń gbowó iṣẹ́ tiẹ̀ ó ń gbowó iṣẹ́ tiẹ̀ èmi Chief Adéyanjú Williams èyí wá jẹ́ ìjẹ́rìí ogún mi kẹ́yìn mo lè wà ní àlàáfíà ara àti orí pípé gbọ́dọ̀ ṣe lọ rè iléeṣẹ́ mi mo gbé fún àwọn tí wọ́n bá mi mójútó gbogbo owó tí wọ́n bá pa wọ́n á fún mi gẹ́gẹ́ bí mo ti kà sílẹ̀ báyìí ní percentage ilé méjì tí mo ní nílùú yìí kan tó wà ní ìpéjú fún màmá kíkẹ́ àti àwọn ọmọ rẹ̀ tó bí fún mi ìkejì tó wà ní park view ìkòyí ọmọlọlá àti ọmọ rẹ̀ ni mo fún èyí tí flat tí mo ní ní London ní Finsbury Park mo filẹ̀ fún ọmọ tí ọmọlọ́lá bí fún mi gbogbo owó tí mo bá nílẹ̀ àti gbogbo owó tí wọ́n máa ma pa ní gbogbo ilé iṣẹ́ mi ni kí wọ́n pín gẹ́gẹ́ bí percentage tí mo fẹ́ kà sílẹ̀ àkọ́kọ́ ten percent nínú gbogbo dúkìá mi mo filẹ̀ fún àwọn sickle cell foundation tí mo jẹ́ ọ̀kan nínú àwọn trustee wọn ìkejì kí fifty percent jẹ́ ti ọmọlọ́lá àti ọmọ tó bí fún mi ọmọ náà dẹ̀ máa gba thirty percent nínú owó yẹn kí ọmọlọ́lá gba twenty percent ìkẹta kí forty percent kó jẹ́ fún màmá kíkẹ́ àti àwọn ọmọ rẹ̀ wọ́n dẹ̀ pín báyìí twenty percent fún màmá kíkẹ́ fún ìtọ́jú ara ẹ̀ fifteen percent fọmọ mi obìnrin àbígbẹ̀yìn tó yọ̀ sí five percent fún kíkẹ́ lọ́mọ torí pé kí ni kíkẹ́ ti gbanú ogún ẹ̀ nígbà tí mo wà láyé èyí wá jẹ́ ìjẹ́rìí ogún mi kẹ́yìn èmi Chief Adéyanjú Williams. Um, that's it. ẹ̀yin ìyá mi àti ìyá bá mi bí ọ̀rọ̀ ògùn ṣe jẹ́ lẹ ti gbọ́ látẹnu olóògbé yẹn láfikún olóògbé ní ká fún ìyàwó kékeré ní two million naira mo ti gbé yẹn wá pẹ̀lú mi ó wà lẹ́yìn mọ́tò then wọ́n dẹ̀ ní ká fún àwọn madam náà ní four million naira kó tó di pé bẹ̀rẹ̀ sí ní effect bá ṣe máa pogun. irọ́ pátápátá ló pa irọ́ ló pa bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe nìyí èmi náà máa ń sọ bẹ́ẹ̀ nígbà tó máa wá bí táàrẹ̀ máa máa gbọ̀n táàrẹ̀ máa máa gbọ̀n tó ṣojú kọ̀ọ̀kan wọ́n ti wọ́n pé wọ́n bá náà lè ní ọlọ́ṣà tó tó ò sí èmi náà kò nígbà tí Yorùbá gbébọn kó tó jẹ́ ọlọ́ṣà sórí ọ̀ṣà ti yín bẹ́ẹ̀rù báyìí bí irú ìtò ṣe yìí òun lè fi ṣe. bàbá ọkọ mi ẹ máa wò mí mú ẹ ṣàánú mi ẹ ṣàánú mi àtàwọn ọmọ wọ̀nyí ẹ má jẹ́ kó wọlé ọlá ẹ má jẹ́ kó tún ọlá ọlá dà họ́rọ́. Ah! ẹ ní sọ̀rọ̀ ni ẹ sọ̀rọ̀ ah, ẹ sọ̀rọ̀. ẹ jókòó ẹ sọ̀rọ̀ lọ́ọ̀yà fẹ́ sọ̀rọ̀. ẹ jọ ẹ jọ ẹ ní sùúrù a ṣe gbogbo ẹ létòlétò á dẹ̀ da. ṣe é rí olóògbé tó kú ó ní làákàyè púpọ̀ ó mọ ètò púpọ̀ ọlọ́run elédùnmarè yóò tẹ̀sí afẹ́fẹ́ rere ṣe wá rí bí enígbà bá ṣe pe gbá rẹ̀ la bá pè olóògbé ò pe igba rẹ̀ lálàkàrà hmm? ìgbà ló pè bó ṣe wí gan bẹ́ẹ̀ náà la máa ṣètò ẹ̀ tí ò ní yín lọ rárá. nǹkan tẹ́yìn náà máa sọ nìyẹn. bẹ́ẹ̀ ni. Ah! àgbàyà ni. èmi. bẹ́ẹ̀ ni mo sọ. myself. ọ̀dàlẹ̀ dẹ̀ ní pẹ̀lú. èmi lọ dàlẹ̀. bẹ́ẹ̀ ni àgbàyà ni ọ̀dàlẹ̀ ní. èmi. èmi ọmọ ṣé bẹ́ẹ̀ ṣe máa wọ̀ ọ́ ni bẹ́ẹ̀ ṣe máa nìkan ni ọlọ́kùnrin ayé wà là ẹ bá rẹ̀ ayé wà là bàbá bàbá ṣé nǹkan tẹ̀ ẹ sọ yẹn ṣé nǹkan tó yẹ kẹ́ ẹ sọ yẹn àgbàlagbà dé nìyẹn lẹ́yìn tá a ti gbójúlé tá a ti gbẹ́kẹ̀lé tá a ti fọkàn tán wípé ẹ̀yin lẹ́ẹ̀ bá wa yanjú gbogbo rògbòdìyàn tó wà lẹ̀ ẹ̀gbọ́n dé níbọ̀ ẹ̀gbọ́n jókòó ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ sí sọ ṣọ̀rọ̀ ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ sí sọ kótókótó. ọ̀dọ́ ọ̀rọ̀ tí yóò kú lè ju èmi lójú ná nítorí pé mo ti mọ̀ yín láti àná kó tó di èmi wípé mo gùn nìyí bàbá àgbà yóò ṣì mo gùn. èmi ni mo gùn ẹ jọ̀ọ́ ẹ forí jì mí o ẹ má wà disappointed láti lérò pé èmi ní àgbàlagbà tí ó ṣètò náà èmi mo máa ṣètò yẹn dáadáa tí mi ò ní fepo bọyọ mo máa ṣètò yẹn ó máa clean clear mm-hmm. ẹ jókòó ẹ farabalẹ̀ ṣùgbọ́n ìwọ rántí o gbogbo tí wọn bá ẹ sọ sọ ọ. kíkẹ́ àṣírí ẹ̀ tú. dáàdi ẹ fi gbogbo yẹn lẹ ẹ gbowó lọ́wọ́ mi. kì í ṣètò owó mo fi wá torí ọ̀la rẹ lèmi ń dà fún torí ọ̀la rẹ̀ lèmi ń dà fún un àti pé kó o lè mọ̀ wípé ìwọ nìkan nìyá rẹ̀ gbẹ́kẹ̀lé tó sì gbà ọ́ gbọ́ òun wá ń tì torí owó ọlọ́dẹ ọ̀rẹ́ rẹ sí bàbá rẹ ẹ̀wọ̀n ń jẹ bàbá ẹ̀ máa sọmọsọ báyìí. dáàdì dáàdì nítorí ọlọ ah, ẹ má kò bá ọgbà ọgbà mi lọ́wọ́ á ah, kí ló dé kí ni nǹkan tó mo ṣe tó jò rírí àbí kí ni nǹkan tó mo ṣe tí ò ṣẹlẹ̀ rí ẹ̀yin ò ṣàlàyé pé tí n bá nǹkan lọ́wọ́ bàbá mi wọn ò ní fún mi sọ ọ̀nà tí mo lè fi gbowó lọ́wọ́ nìyẹn torí owó ló fi dalẹ̀ ìyá rẹ̀ sọ́dà bẹ́ẹ̀. ẹ gbọ́dọ̀ àjẹjọ tó yọ náà èmi ò kì í ṣe olúgbò èmi ò kì í ṣe olúgbò bàbá èmi sọjí lóògùn èkí dáadáa mo já sí ju gbogbo ìyẹn lọ́sẹ̀ ti gbọ́ ẹ̀yin lè tutù ẹ̀yin lè ya múbù. kíkẹ́ lọ́mọ kíkẹ́ lọ́mọ mi gbọ́ ìwọ ló ń ṣe mí lóun gbà ìwọ ọmọdún mi inú mi ẹ kíkẹ́. ẹjọ́ mi kọ́ ìjọ. ẹkún ẹ̀ òun ṣe ni mo pàlù fún ẹ mo pàlù fún ẹ. orogún ológun fọkàn balẹ̀ àánú ẹ̀ ò ṣe mí wọ̀ mí dáadáa èmi ni mo mọ ibi tí mo ti bá ọkọ mi bẹ̀rẹ̀ òun adé lọ́kọ̀ gangan òun á mọ̀ pé o máa mú ogún oko lọ àti wàtọ̀ mọ́ ẹ òun ṣeré ìwà obìnrin ni ẹ obìnrin ni èmi náà ṣùgbọ́n màá sọ fún ẹ pé obìnrin ju obìnrin lọ owó fún ẹ ní ijọ́ méje ó gbọ́ sí etí mi o ìwọ kọ́ ló máa jẹ́ òní òní bá wọn gbé ogún yẹn ní orí òkè pẹ̀lú èmi kò sọ bẹ́ẹ̀ tí ọ̀gá nígbà pẹ̀lú ìyálà ẹ̀ máa lọ bá òní bọ́ òní jẹ́ ogún yẹn ní orí ilẹ̀ ìjẹ́ méje ni mo fún ẹ. mo gbàdúrà sí Olúwa jọ̀wọ́ gbọ́ àdúrà mi o tí mo bá máa fi ṣẹ̀ ọ́ má má jẹ́ kí n ṣe. Thank you, Almighty God. Yeah, yeah, yeah. Ìwọ ni bàbá mi o. Aláwòlá ilẹ̀ yìí lọ́la aláwòlá aláwòlá ilẹ̀ yìí lọ́la alùpùpùsì lá ilẹ̀ yìí lọ́la aláwòlá ilẹ̀ yìí lọ́la alùpùpùsì lá ilẹ̀ yìí lọ́la alùpùpùsì lá ilẹ̀ yìí lọ́la alùpùpùsì lá ilẹ̀ yìí lọ́la alùpùpùsì lá ilẹ̀ yìí lọ́la alùpùpùsì lá aláwò la ilẹ̀ yìí lè la aláwò la ilẹ̀ yìí lè la aláwò. ẹ̀kọ́ ní pé mo kò tó lọ́gàá lẹ́ ikọ̀ nígbà ìbẹ̀jẹ̀ kan yìí ó ti bá fún àkèsí tó lọ́ lọ́rùn ọkọ̀ làbẹ̀làbẹ̀ torí ọmọ tí ò mọ̀ pé lóun bá ọkọ̀ làbẹ̀làbẹ̀ ẹ̀kọ́ ni ó pè mọ́ wa pé káúsára káúsára káúsára ibikíbi tí o bá wà kí ẹ̀tẹ̀ bú ẹ̀ torí afẹ́fẹ́ kìí fẹ́ kó má kọjú ọkọ̀ lára ó ti fẹ́rẹ́ Otigere, Otigere, Sori, Igberere, Nyagbokete, Oya Kansala, Otigere, Igberere, Igberere. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا هو رسول الله صلى الله عليه وسلم الرحمن الرحيم لا لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين من صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا آمين tèmi ni tòótọ́ ọ̀tá ìwọ náà ni anyway mo ti lọ ìwọ ilé wọn lè sílé mo dẹ̀ mọ̀ pé máa wà ń bí so mo á ní kí wá wọ̀ ẹ̀ ń bí inú mi dẹ̀ dùn pé mo rí ẹ̀ ń bí tọ́ ọkọ mi mo ní ìdánwò kékeré kan látọ̀dọ̀ rẹ̀ àti pé ìwọ náà wọ̀ mí dáadáa wọ́n bí mo ṣe rí i tó bá lè mú mi lọ sọ́dọ̀ àwọn alájò kó ṣáájò fún mi kára ló ń yá ẹbí mi á dùn ìjọ ṣàánú mi. màá wọ̀ lọ́wọ́ mo kàn wọ táyà tí mo máa kọ́ mi nù ṣùgbọ́n ibi táyà tá a bá fẹ́ ra target mọ́túárì ọ̀ká wà kó sí táyà ní ọgbà yìí máa lè wọlé láti sọ̀rọ̀ lọ́wọ́ fún ẹ. ó máa bẹ́ẹ̀ tó ṣojú kò dàbí ọ tó ṣẹ̀yìn ah, ah, ah, kò dábàá yìí ẹ kò dábàá kí ni mo ṣe tó tó yẹ kí ni mo ṣe tó wọn kú omi àkú ilé kò tó báyìí ó dá o ọpọjọ tó fi pè mí lórí aago kò tiẹ̀ béèrè àlàáfíà mi àkó sàmì sọ pé o mọ̀ pé kó bá ìṣẹ̀lẹ̀ sí mi ó tiẹ̀ pè mí kó dáa. èmi kí ìpè ẹ ó ti bẹ kí ìpàdé sọ fún mi jọ kìnìún àná. ṣé fẹ́ kí mi yọ sí ẹ. Hmm. fún mi one million. one million naira kí ló ṣe lórí burúkú tó lanú lẹ̀. ṣé lónìí àbí next question tí bèrè yìí bèrè lọ́wọ́ mi. mo jayé o mọye tí mo wọ́ọ̀t láyé lọ́rùn o mọye tí mo tí mo wọ́ọ̀t náà báyìí ló ṣe ṣe báyìí jayé ìjọ ọjọ́. ẹ ó dáa mo fẹ́ ṣe àdúrà fún yín ó má ṣàmì ṣé o rí ọjọ́ kíjọ́ tí o bá pe fóònù mi ò ara. sórí èmi fẹ́ kú re ìṣó nọ́mbà mi tipẹ́tipẹ́ ọkọ mi ṣé kò yẹ kó tiẹ̀ wá proud of me as ìyàwó ẹ kó tó fi hàn pé ìgbà ìṣòro mi tó àdúró tì mí àsọ ọkọ kó tó fi hàn ọ̀pọ̀ nífẹ̀ẹ́ mi ẹ pé ìyàwó ẹ̀ ni mo jẹ́ ọ̀nà ọmọ òfìfẹ́ hàn mi jẹ́ kó mọ̀ pé ìfẹ́ wá sí ìgbóná jọ torí ọlọ́ọ̀. ìfẹ́ ó ti bàbá kan tó sọ fún mi pé tí n bá yẹ́fà sọ fáwọn èèyàn pé èmi àti ẹ fẹ́ra rí àbí mo mọ̀ ẹ́ rí. ìjọ tó bá ti rí ọjọ́ kíjọ tó bá lọ sọ fáwọn èèyàn ta bẹ́ẹ̀ ni ẹ fẹ́ra wa wàá ṣọ̀kọ́ ẹ̀ àwọn ọmọ ẹ̀ burúkú ò lò sí o wá rí kí là ń bọ̀ mi ò fẹ́ ṣẹ́gun tèmi tó lè mọ̀ ṣe kí ẹ. sweetheart mi ọ̀rọ̀ àná nìyẹn ṣebí wọn lọ mi ẹ gbogbo àti mi náà sọ̀rọ̀ yẹn kó ṣe pé mo mú ìmọ̀ ẹ̀mí ara èmi kan náà sọ náà ó ti ṣe bọ́ọ̀tà lápapọ̀ ó ti kí mi rárá kò dáa. ó dà bí irúṣẹ́ kan mo lè ṣá kí n kí ẹ. ọjọ́ ṣíṣe tó bá rìn mí lọ́nà tó bá pè mí ò ní sùn. Ah èmi mo fẹ́ kú o mo dẹ̀ fẹ́ sùn lọ́n tèmi o because mi ti máa sùn it's a place of gold. ìwọ ṣe báyọ̀ ọkọ mi má ṣe báyọ̀ olólùfẹ́ mi èdè àjọ. my baby my love oyinlọla ọmọbọlá ni ọmọdọlá pọ ìyàwó mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi o. wọ́n sọ bí ṣe ní orí orí pé fàyàn káwọn òkú jọ ó jọ kún ilé bẹ̀ tàbí kí ilé ìṣúná ọ̀gbọ́n tó nínú ọ̀gbọ́n tó kí ilé ìṣúná ọ̀gbọ́n tó kú. pẹ̀lẹ́. àṣìkà rántí ọjọ́ lọ. kò sí nǹkan kan mẹ́ta tó lè ṣe sí o lẹ́yìn kí ọkọ ẹ̀gbọ́n rẹ̀ ó jókòó ẹ̀gbọ́n rẹ̀ ó jókòó káwọn mọ̀lẹ́bí àwọn tó ń jẹ́ òbí yìí kí wọ́n wà lórí ìjókòó kó o wá la ẹnu rẹ báyìí kó o fi jẹ́wọ́ àìṣedéédéé tó o ṣe ah! tó o bá ṣe yún kò sí ìdàkà mọ́. ìgbà mi bàbá ló kò sọ fún mi pé ibi tó máa já sí ni. tó o bá ti mọ̀ pé ẹ̀mí ẹ sì wọ̀ ọ́ tó o sì tún fẹ́ dúró sí nǹkan kan nílé ayé kò sí àbùjá kankan lọ́rùn ọ̀pẹ o téèyàn bá ti já kán látòkè ilẹ̀ ní ń bọ̀ ní kété tó bá sì jẹ́ níwèé láyìí ikú ni. bàbá ìjọ torí ọ̀nà ẹ ṣàánú mi ẹ má jẹ́ n kú báyìí ẹ jọ ẹ má jẹ́ n kú ẹ má jẹ́ n lóòótọ́ nígbà tí mo fọ̀rọ̀ fífẹ́ náà kú kébì ọkọ àǹtí mi lọ́ba paríga lórí láíláí àwọn lè ṣe orúkọ bẹ́ẹ̀ ni mo bá ní kí n ṣe kó sábẹ́ àmì mi ò mọ̀ pé omi ni mo ta sọ́tẹ̀ lọ́dẹ bá ṣọ mi ní lọ́wọ́. ọmọkùnrin yìí mo sọ fún mo fojú sọ mo fara sọ mo ní káwọn méjèèjì kájọ máa fẹ́ra wa ewé mi ò iṣẹ́ ló fárígá nínú láyé ọ̀run ò lè fẹ́ mi. ẹ̀rọ ìtúlẹ̀ mi ṣe wá bá yín bàbá ẹ̀jọ̀ nítorí ọlọ́ọ̀ mo lọ mọ̀ kò sí kò sí ìṣòro tí mo lè bá bí ẹ bá mi sọ ọ̀rọ̀ ní ẹ̀jọ̀ ẹ má jẹ́ kójú tì mí o ẹ̀ mọ̀kọ́ tí mo fẹ́ mo fẹ́ kẹ́ ṣe oògùn ìfẹ́ oògùn ìfẹ́ tó gbóná mo fẹ́ kẹ́ ṣe fún mi tó jẹ́ pé táwọn ọkùnrin yóò bá rí mi kó má lè sùn kó má lè jẹ kó má lè ṣe kó má lè tọ́ kó má lè ṣe everything kó jẹ́ pé gbogbo ọkọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ wẹ̀ ká ó máa fún mi ẹ̀jọ̀ nítorí ọlọ bàbá láti kí àìjẹ nígbà ẹ̀jọ̀ o. jàyé jàyé jẹ́ gbẹ̀díẹ̀ díẹ̀ bọ́bà díì rẹ ló pé. Ah, ẹ gbọ́ bàbá ọmọkùnrin tá a sọ̀rọ̀ yìí ọkọ mi ní ìyẹn ọkọ mi ní ìyẹn ní ló tọ́ sí ẹ̀mí gbọ́ngàn àti ní kò gbà lọ́wọ́ mi tó ó fẹ́ sọ pé kó mi ṣàpèjì mi lọ́kọ mi ní ẹ jọ mo ti wá ṣe tọ́sí mo fẹ́ gbà kàn padà. ọjọ́ àwọn olùgbò wọlé mi. èmi ní kò ní o ṣe ti gbà. Ah, ẹ ṣe wọ. ẹ ṣe wọ sá afẹ́fẹ́ ìfẹ́ là o lóye. afẹ́fẹ́ lọ́wọ́ ní ìṣàwò ìṣàlù ayé ìfúnlẹ̀lẹ̀ ní ìṣàwò ìṣàlù ọ̀run olókùn dúdú orí àjà tí ń dààmú nígi lọ́jọ́ gbọ̀ngàn òpó ẹ̀yìn àgbààgbà mẹ́fà tí ń sokùn ìfẹ́ ró ẹ wá lọ fún ìfẹ́ ìlú jayé ọmọ wa lé sọ̀rọ̀ kábírù ọmọ àdìjà tí ò bá rí mi kó má lè sùn kó má lè wò torí tòsán tòun ìjọba kì í sùn àtàyàpá lè ní ti bì àṣẹ ọ̀ká ẹni ká ní gbé gbogbo ohun tí èmi lọ fẹ́ kàbọ̀ wá sọ́dọ̀ mi afẹ́fẹ́ ìfẹ́ afẹ́fẹ́ ìfẹ́ lọ fẹ́ kàbọ̀ wá sọ́dọ̀ mi. mi ò lè sùn ọ̀nà dátẹ́gùn bá fẹ́ sí ojú ò ló ń yọ lọ́kàn. mo ti mọ ṣé wo mọ̀ pé ilé làpọ̀ tí ń jọ gidigidi. competition láàrin èmi àtàwọn ọ̀rẹ́ mi ó wà lára ọkọ tó fún ọkọ tí mo ṣe ṣé máa wò tí ọkọ náà rẹwà tó ká mọ́tò kan gbogbo bí ẹ̀wà tó kù ṣe máa mọ́tò tó ju ètò ìwà lọ la máa gbé pa kiri. bó ah, jẹ́ kí mi náà ti ní promotion now cause gbogbo connection tó máa ṣẹlẹ̀ ní London òun ni máa fi yín àti wípé gbogbo ìgbà tó bá ń ṣe meeting òun ni wọ́n wálé owó dẹ̀ mo fi ń ra tó ticket wo wo wo wo ìyẹn ni kò má sọ rárá o wọ́n jẹ́ ti connections gbogbo wọn la ní connections one way or the other ah, ìgbà tí bíi ìdán ní problem ṣé mo pé àìjù fún ẹ. of course o lay up me now. Ah, ó gbọ́dọ̀ máa dúró de time ẹni o gbogbo adẹ̀ lè jọba ń time kan gbogbo máa dúró de time wa ni. ẹ bu ẹ bu ẹ bu ẹ rẹ ẹ̀yin wọ̀nyí ẹ kò ń jambla ẹnu lásán ni ẹ ṣe má làágùn jìnnà gbogbo wa mọ ẹni tí ọba àṣà yìí tọ́ sí mà ọmọ ẹni tó yẹ kó jẹ ọba àṣà yìí náà. shut up dare you talk? Jókòó. Sit down! What nonsense! A ti ẹ̀sùn gbọ́ tàwọn aláṣọ funfun tí wọ́n náà fẹ́ bọ́ sí ipò aláṣọ dúdú. Nínú gbogbo yín ta ló lè sọ fún mi pé òun wine and dine pẹ̀lú president? No answer me! Bí o bá ṣe èmi ìjọ́mà, IJ1. No ẹ sọ fún mi, ta ló ní ten to twenty million naira ní àkáǹtì? Yóò wọ́n dá mi lóhùn! Ẹ jẹ́ fẹ́ di ọba àṣà àti ẹ̀sìn gbọ́ àwọn aláṣọ pupa ìpele ti kọ́kọ́ jẹ ọba kó tó wá di spíkà ìpele ìlú dẹ̀ jẹ kó tó fún mi èyí kí lọ lọ́wọ́ náà ó dá mi náà kí ẹ ní. for your information ó kù ọdún kan kí tẹ́nà mi parí tí a bá lọ wá iṣẹ́kúṣẹ́ kó má yà yín lẹ́nu pé orí tèmi IJ1 ní second time ọba àṣà tá à ń jẹ ìtìmọ̀ àbẹ̀rẹ̀. second time and for your information ẹnikẹ́ni ni yín tó bá fẹ́ jẹ ọba àṣà a ní láti ní ilé kì í ṣe ilé tó ìhẹ́rìtì ilé tó fún ara ẹ̀ fi owó ara ẹ̀ kọ́ àti bá tó ní up to ten million naira ní account ẹ̀ then a ní governor or senator ẹ̀jẹ̀ ìbáyé kékeré kì í má fi president kù tó máa ní láti gbé wa jáde fún dinner. if not ní ọjọ́ kan déédéé ni mo jòkó tí ọ̀rẹ́ mi wá pè mí ló wá mú mi lọ síbi kan. jọ má bínú o ṣé pé wo ló fi owó ẹ kọ́ àdúrú gbogbo ilé báyìí. jàyé dúró ná ṣé wọ́n ní ìdá ti kọ orúkọ mi sí i lára báyìí gbàgàdàgbàgàdà kò tó mọ̀ wípé mi mo nílé àbọ̀ orí kan lára àwọn ọmọọṣẹ́ mi tí mò ń bá sọ̀rọ̀ ni in fact wọ́n tiẹ̀ tó pọ̀ jù báyìí lọ́wọ́ tó bíi fourteen or so tí mò ń sanwó fún bíbá. so ah! ó lè yà á lẹ́nu ah, ó jọ mí lójú ọjà yín pẹ̀lú bó ṣe máa ń pariwo ìwọ ìwọ ìwọ lọ ìwọ ṣe gbá ìwọ ṣàwọn tí mo ti wò wípé tàbá máa dé nígbà yìí o wà á sọ wípé ilé tí wọn kọ yìí o ilé bí tí mo ilé kékeré lọ kí wọn sọ fún ẹ wípé mi ò tí bẹ̀rẹ̀ pé mo tún ṣe máa kọ jù gan báyìí lọ ṣé òwe mo máa ń sọ fún ìjà yìí tí mo bá ń sọ ẹ máa ń sọ pé mi mi dùn mo sọ wípé mi àti yín àkì ń ṣe set kan mi tí ò bá ṣe wípé àìtètè bẹ̀rẹ̀ iléèwé mi láti kékeré èmi àti yín kò yẹ ká jọ wà ní level kan náà but. Mm-hmm kíkẹ́ ṣé pé bá ṣe jọ ń gbé nílé yẹn o lè ṣe adúrò nǹkan báyìí táàdé mọ̀ sí. jaiye ṣé wọ́n tó máa ń sọ̀rọ̀ àwọn big girls nígboro ẹ̀yin ni èmi gangan ni biggest girl mo ń bọ̀ ó sì lè gba àyè báyìí kó wòran ní kó fojú ẹ̀ lóúnjẹ sí peter bá a sọ̀rọ̀. lẹ́yìn tí mo rí nǹkan tó fi hàn mí lójú mi bá ń lọ èmi ò fẹ́ lówó ó fẹ́ ra lẹ̀ ó fẹ́ kọ́lé ló má bèèrè lọ́wọ́ kù kéèkì. torí contract tí mo sọ fún ẹ tí mo ní kó bá àgbàdo àlè lórí yẹn ó mọ̀ pé wọ́n fún wa so wọ́n wá pé gbogbo owó tá a fi ṣe contract yẹn àwa ṣírò èrò ètèmi àti ẹ̀jẹ̀ thirty million naira ló wọlé fún as profit bá a dẹ̀ ṣe agree pa máa pọ́n èkó tó di pa ṣe ten million lọ sí àkáǹtì ẹ̀ and twenty million wá sí àkáǹtì tèmi. ìwọ ni ìṣe láì ṣe pé báyọ̀ gba ten million ó lè gba twenty million naira. <laughs> Báyọ̀ ṣé mi wà nígbà shirt mi after all mo fast and pay. Mm, okay máa fún ẹ ní one million. one million naira. cash mi sí ni àbí. irọ́ ṣé mo mọ̀ wá gbówó rìn máa fún ẹni check ìgbà tó kúrò. check thank you. so sorry um, all our house to is. hello baby sorry ibo ló wà. Uh, my baby girl, I am going to give you some. Sorry, baby, mi need gift látọ̀dọ̀ ẹ̀. Nǹkan tí mo need ni wípé mi ò twenty million naira ṣe ẹ̀ tiẹ̀ wàá fún mi ní fifteen million naira no no no no market mi wọ́n go mi ò ní kó dash mi máa fún ẹ padà torí business tí mo fẹ́ fi ṣe hey within six months oh my lead fifteen million naira tí bá wá dá fifteen tiẹ̀ tó yá mi yẹn màá tún wá dash ẹ ní five million naira interest ẹ àti pé business mi sọ̀rọ̀ yìí ah connection kó wà mẹ́ connection tó máa gbé mi sókè. Okay àwọn tí mo dẹ̀ máa fi bísínẹ́sì ẹ̀ nà pa èmi náà ló yé so nǹkan tí mo ní láti rẹ̀ yẹn. listen to my girl I'm, look I can do anything to make you happy but ṣé lórí fifteen million tó wele ni o lè fún ẹ báyìí ṣé o mọ̀ pé àǹtí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ lóyún ni mo lè ti wò pé by next week màá lọ fi fifteen million ẹ sí deposit ọmọ tó bá bí bójú ọkùnrin bójú obìnrin tọmọ ẹ bá pé eighteen àlọ́gbà ṣorí five million tó kù máa tọ́jú ẹ̀gẹ́ mi máa tẹ̀tún máa fi ṣàwọn nǹkan tó kù ọlọ́run aṣọre fún wa. ẹ̀bùn gbogbo plans tó méjì tó yàn wá sí mẹ́ẹ̀kan. ènìyàn nìkan ló lè yí mọ́tò padà pé mi ní gbé fifty million lẹ̀. ọwọ́ mi pápápá tó bá mi bá wọn àti mi jẹ. gbogbo ń tọ́ nítọ̀ ń pè lóyún un. àbí olójú ló fi bí tiẹ̀. àníbalẹ̀ ní ní ti ayérayé ọ̀ gbọ́dọ̀ bí bọ́ bá ń lọ gidi bọ́ bá lọ bí ọdún bàbá tó ti kówó di èmi náà ó dà bí lọ́rùn ọmọ tẹ̀lé wọn náà. nígbà tí orí mi pàjẹ́ tán ó tún padà lọ́dọ̀ Kàbírù pé bá mi kọ́ fifty million naira tí a jọ sọ. ẹ̀gbọ́n fifty million naira tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ó lè gbólé mi lọ́wọ́. mo ṣàṣàlàyé fún ní bísíǹsì mi fi ṣe tó bá jọ bẹ́ẹ̀ á kò ọ̀rọ̀ ṣe ń sọ̀rọ̀ ṣe ń sọ̀rọ̀ báyìí ó yà ń sọ̀rọ̀ bíi pé inú ayé náà dùn pé inú àti ẹ̀ bàjẹ́ nínú àdúrà tá a ṣe kò ní pẹ́ nínú mi náà so owó yẹn wà nítorí fún lẹ́ẹ̀kejì tí mi ò bá fẹ́ ṣe business máa rí nǹkan kékeré ṣe là àǹtí ẹ̀ dà jẹ́ ká gbàdúrà fún ọmọdé ilé nífẹ̀ẹ́ àgbà ilé nífẹ̀ẹ́ gbogbo èèyàn náà nífẹ̀ẹ́ tó bá ti rí báyìí wọn máa ń dùn. èyí ni wọ́n mú mi lọ bá bàbá olóko kì í ṣe pé mo fẹ́ kẹ́wọ́n mi kú mo sọ fún ọ pé kò ń ṣe oògùn ìkórìíra ní kí ẹbí àtọ̀rẹ́ àti ọkọ wọn kú kébì gan kọ́ máa kórìíra wọn. ṣùgbọ́n kàkàkọ́ máa ẹ̀ orí ni yìí torí pé gbogbo ibi bá lọ tí wọ́n ti fẹ́ràn mi tẹ́lẹ̀ gbogbo ọbẹ̀ ni wọ́n fẹ́ rí àṣìkàró tí ọjọ́ lọ ẹ̀sán ké bọ́ọ̀bà òpó bọ́ọ̀bà burú lọ́sọ̀ torí wípé àfihìlà péri ọjọ́ kan ló máa ní ìmọ̀. ọlọ́run ò dẹ̀ ní kọ ọ̀sán mọ́rọ̀ ẹ̀ bó ṣe wà. ọlọ́run ò ní kọ ayọ̀ mọ́ ẹ o. Ah, ah, ah, láàrin kí ni mo ṣe fún yín kí ló le tó yẹn. kí ni nǹkan tó ń dààmú ẹ náà ṣé tèrè tó o ní ni àbí ti mọ́tò tó ń gùn ló ṣe ní gọ́tà ti pè mí láti pé kémi máa bọ̀ wá bẹ́ẹ̀ o park sí àárín títì. bùdá mi ṣé ṣé torí ìyẹn ni kò sí kankan tó wrong pẹ̀lú mo ṣe pè yín yẹn náà ṣé ẹ̀yin ò mọ̀ pé ayé ọ̀làjú ni there is nothing wrong in that now. ayé dayé ọ̀làjú wájú ẹ sọ fún ẹ o aṣíwájú ni mí fún ẹ ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ ni mo jẹ́. ṣé torí owó tí mo ní pé kó o yá mi kí n fi sanwó iléèwé ọmọ mi ló fi ṣe báyìí. ẹ ṣe bí torí owó náà ni mo ṣe wá a ṣé torí ẹ lè ṣe bínú sí mi lólówó ẹ ó dànù. kò ní dáa fún ẹ kò ní dáa fún ẹ tó o bá wọnú owó yẹn kò ní dáa fún kò ní dáa fún owó ẹ. ẹ kí ló ṣe mò ń ṣiṣẹ́ ọmọ mo níṣẹ́ tó da lọ́wọ́ mò ń ṣiṣẹ́ ní town planning office so ìyàwó ò jẹ lókèlókè mo sáré nídìí ẹ inú ẹ̀ tiẹ̀ ń bí mi wọn ni mọ́tò ẹ̀kọ́ kúrò níbí alalẹ tó rí alẹ́ bá ní ó dáa fún ẹ ọlọ́run ò ní jẹun. èpè tí ń pọ̀ jù. o ò ní gbàgbé ayọ̀ o ilé ò ní jẹ́ tiẹ̀. múdi ṣe ti múdi ṣe. tó o bá tún tàka ìdánù máa gbẹ̀gbàjú fún ẹ máa ṣàmì ní mọ́tò o ò ní orí bá ti ṣe ṣàmì o ò ní ṣàmì. ọkọ kí ló lè tó rẹ. bọ́bọ́lá mi ní ṣe kọ́kọ́ fún ìgbà èpè tí ń pọ̀ jù mo reject ẹ mo reject ẹ èpè tí ń pọ̀ jù. èpè ń pọ̀ kókó sọ pé kókó òbí inú ẹ̀ ń bí mi òun rí mi lára mi ò fẹ́ rí ẹ. kò le tó yẹn. ọlọ́run ò fẹ́ rí. kò le wọlé wọlé mi ò fẹ́ rí sọ́sì tó bá tí wọ́n wà tó bá wà mí wá tó bá tí wà mí wá tó bá tí wà mí wá. torí wípé fífi wà péré ọjọ́ kan ló máa ní ìmọ̀ inú mímọ́ inú mímọ́ ọjà ojú ogun lọ ìkà ó máa padà sórí oníkà ó dandan nìyẹn ìwọ ṣe bí kí tó délé o ìta ni kí ti gbá ẹrù àti mi kí ló dẹ́ka mọ̀ mọ̀. mo fẹ́ lọ sínú yàrá. láṣọ burúkú tó kọ́sì ah, ah. láṣọ burúkú tó kọ́sì lọ́wọ́ ah. gbọ́dọ̀ lè tèmi báyìí ìwọ tó mú sàtúndà bí ọmọ nìyọ̀bì bí àwọn káfíìrì ọlọ́ọ̀ má jẹ́ wọ́n bí ṣe yẹ inú ẹ̀ ń bí mi àkàbíyá inú ẹ̀ ń bí mi ò ní mi lára wọ́n ó dàbí mi ó dàbí mi lójú mi ni. ẹ eh, ẹ eh, máa wá gbà mí ẹ eh, bẹ́ẹ̀ ni mo pè yín lórí fóònù tẹ́lẹ̀ sí máa kígbe mọ́ mi kí ni mo ṣe fún yín náà. ọ̀rọ̀ ti sún mi lè continue láti máa live pẹ̀lú ẹ̀ bí mọ́mí ṣe pè mí náà nìyẹn tó fẹjú ẹ̀sùn dárí náà pè mí wọ́n fẹjú ẹ̀sùn bọ́dá àṣírí pè mí wọ́n fẹjú ẹ̀sùn bọ́dá gàwé tún pè mí fẹjú ẹ̀ sáà lẹ́yìn àti wọ́n jọ ń rò lórí fóònù. ẹ ẹ gbogbo ṣé bí mo ṣe wà yẹn mi fẹ́ rí omi sàkání ni wọ́n láyé láyé ẹ̀. Eh, ẹ bọ ọgbọ̀n wá sí mi kí ni mo ṣe fún yín gangan. a nílò ẹbí mi yá ọmọ bẹ́ẹ̀ ọgbẹ́ ti sún mi wọ́n sórí gbogbo àwọn àkísà burúkú tó máa wọ̀ ẹ́ mo ti bẹ́ẹ̀ palẹ̀ mọ́ gbogbo ẹ̀ mo ti bẹ́ẹ̀ kọ́ lọ sọ́dọ̀ gateman. tó bá lè ti ń yí sẹ́ báyìí ń lọ kó dúró kó kó gbà sùn ẹ̀ torí mi fẹ́ rí ẹni gbèsè ayé mi wọ́n mi fẹ́ fẹ́ mú ọ lọ. Eh, ẹ ti gbẹ́ mi gbẹ́ mi abájọ náà mo ń sọ bí mo ṣe wọlé kí n sinmi yín kan kí ni ọkọ yẹn ọkú lọ wọn làwọn fẹẹ bí mi kí ni mo ṣe fi yín kí ni mo ṣe fi yín kí ni mo ṣe fi yín kí ni mo ṣe fi yín kí ni mo ṣe fi yín tàbí náà fẹjẹ ń dáná báyìí tàbí òun lè mi sì yọ kí ni kí ni kọ kára ìta kí ni ìta kí ni kọ. níbi tí oògùn ìkórìíra yìí lè dé ó jẹ́ ní ọ̀dọ̀ Kàbírù náà torí pé. Kábírù sọ pé òun ò ṣe mọ́ ó dẹ̀ tún fi ẹwà ìyàwó ẹ̀ ah, ó fi yangàn sí mi. wọn náà bá tiẹ̀ ṣe rí sí despite that pé ó fine skin ẹ̀ ló kù ìyẹn máa ń dá mi lọ́rùn lọ́tọ̀ àwọn kan pé mo lọ́ọ̀bẹ̀ má bínú pé mo ń sọ o jẹ́ ká tiẹ̀ get ẹ̀ back to still ká gbàgbé ọ̀pọ̀ padà sí kúrò náà. skin àti mi fine. torí èyí ni mo jẹ tí lọ bá bá bá a ọmọ oh. oh, pé ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ kan tí wọ́n bá ṣe ìmọ̀ ní ètùtù ni kò sí ìdáhùn ṣe sí o. báyìí kò ẹ tiẹ̀ ṣe bàbá nǹkan mi tẹ̀lé mi tí wàá bá wa ṣe rí ọkọ àǹtí mi tí mò ń sọ̀rọ̀ yìí ó ṣe gba owó ńlá gidi kan mo wá bá yín fẹ́ kẹ́ ṣe oògùn ah, bàbá oògùn gidi ni o ifá mo fẹ́ kẹ́ ṣe kókó kúrò ní ọkọ ẹ̀ pátápátá nǹkan tí mo fẹ́ yìn yẹn kọ́lọ́ yẹn balẹ̀ di tèmi. ẹ pípa ẹ̀gbọ́n mi ni nà án kò yẹ pé mo fẹ́ pa mo fẹ́ ẹjẹ́ abọ́ àkọ́ mi ṣe fún un. Ah, ah. bíi kí ló. ó ti àtẹ́tẹ̀ ẹ ṣògùn ẹ̀tẹ̀ ó di àtẹ́tẹ̀ ṣe tó bá di àtẹ́tẹ̀ ọkọ̀ alẹ́ síta àwọn ọ̀dẹ̀ nígbẹ̀fẹ̀ mọ́ ẹ̀kọ́ tí mo fẹ́ nìyẹn. dẹ́ẹ̀dẹ́ mi dà hó ẹ̀ẹ́kẹ́lẹ́ kẹ́bẹ ẹ̀ẹ́kẹ́jì kẹ́bẹ ẹlẹ́ẹ̀kẹta ọ̀jẹ̀ ti o àjẹjẹ kan ni o. ẹ kò wọ́n kà sí kókò tí mo fẹ́ lè máa ṣe fún mi ẹ̀dẹ̀ tó torí ọlọ́run àwọn olùwé tẹ̀ pàyà ní kẹ́ ṣe. èyí ti rí kìí ṣe pé yọ̀ọ́ dàdẹ́tẹ̀ yọ̀ọ́ mọ̀ gbẹ́gbọ̀rọ̀ inú gbẹ́gbọ̀ mọ̀ dùn. ẹ wá gbọ́ o kò sí ìtò ṣòro ó ṣe fẹ́mi ní gbogbo rẹ̀ ìyí ò wá ná lówó o. èlò. ọgọ́rùn-ún mẹ́ta àbọ̀ náà wà. èlò ló ń jẹ bẹ́ẹ̀. three fifty. bàbá. Hmm? three hundred and fifty thousand naira. sọ́ọ́ ni àbọ̀ rí. máa ń lẹ́yìn mi mo kò pé kí ni mo fẹ́ lè ṣe gan. mo bá mú mọ́tò mi kọ́kọ́ ṣojú tí mo ní mo bá lù tà. ẹjọ nítorí ọmọ mi fẹ́ ta mọ́tò yẹn ni mo ti make up mind mi. i want to sell it ẹjọ. báyìí tó fi dá padà sí ibi tó ti rà á mo ń kú lọ́bẹ̀ náà lọ́ba advice mi pé ẹ kéèmí máa tà mọ́tò kí ló kọ́ ọbẹ̀ ṣe bí mọ́tò lóní mo lè ti lè kọ́ báyìí pé mo fẹ́ tà mo dẹ̀ fẹ́ tà nìyẹn ẹ jọ ó ìwé fún mi kí ọjọ́ ń ní ìmọ̀ ẹjọ́ tún lé ọgbọ́n. Ah. hold on mọ́tò tó rà ní one point two million naira tó fẹ́ tà ní three hundred and fifty thousand naira wóore o. ẹ jọ sà ṣe bí mọ́tò mi mo lè ti lè kọ́ báyìí ẹ fún mi bẹ́ẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ nìyẹn mo ti sign. thank you. ẹ ẹ ya wonko wonko àmì ìdúgbò ìjọ wíwo. kò tó a rí owó gbà ó di ọ̀túnla kí lè wí. ọ̀túnla next tomorrow. Ah. Hello, Tuma. Ọ̀túnla, yes. Ẹ wo bàbá, mi ì máa ìpè dàgbà o tí ẹ bá ní mind mo rẹ́jì àti fi gbogbo ara ṣe àti pé ó yẹ kẹ́ tiẹ̀ ní room ní ọ́fíìsì yín bí àmọ́ tẹ́ bá wá ní o oh no no no that's not a problem màá wá gba room ní best hotel màá wá fún yín ní nice time. excuse me excuse me please i will pay you in cash. ǹjẹ́ máa kó wẹ̀ wá sí. not in kind owó yẹn mo ní ìdẹ ni ah, mo ní ìdẹ badly. jọ jọ jọ jọ àníṣe ok màá gbé ẹ sínú mọ́tò lọ sí báńkì sí ah, màá lọ káṣí owó fún ẹ. <laughs> bẹ́tà ok ok ó yẹ kí a lọ. mo bá kúrò yẹn lọ bàbá kí wọ́n ṣe oògùn kí ẹ̀gbọ́n mi tẹ́tẹ́ ṣèbí tó bá dẹ̀ dé ọkọ̀ àlejò àti owó tẹ̀ ní kí lọ́ọ́ báyìí. Hmm ajé òkúmọ́jọ tó dé. àwọn pín síbẹ̀ three hundred and fifty thousand. three fifty. bẹ́ẹ̀ ni sá ẹ lè ká náà. ọ̀kàrin. ẹ wò bàbá ẹjọ́ gbọ́ ẹjọ́ ẹ bá mi ṣe kó ṣe ṣe o because tí o bá ṣe ṣe tèmi pé nìyẹn torí mọ́tò mi kan ṣoṣo tí mo ní ni mo lọ tà tí mo fi lè rówó yẹ ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ bàbá. jàyé. sá. mo fẹ́ ìgbà ìkú fún ọ ọmọ ọ̀jẹ̀ fún ọtún kúrò ni oògùn tí ẹ̀bá jẹ́ lọ́pọ̀ tó mọ́ owó rẹ̀ lókù kan. àmọ́ tí mo pe ibi tó máa já sí ni ẹ ṣàánú mi ẹ má jẹ́ pé máa dé ẹgbẹ́ ìṣe mi. ẹ ẹ dákun ọ̀rọ̀ mi níbo ti rí ìyẹn kan ló ti lè wọlé bàjẹ́ kí ni n ta lè ṣe àbúrò àti ìmọ̀ wọlé ayé mi náà. ẹ ṣeun bàbá ṣe rí ètùtù tó wà nílẹ̀ tá a lè ṣe fún ọmọbìnrin yìí tí ó gba ẹ̀mí ọ̀la ó wà ó ṣùgbọ́n àdàbí kódà oríṣi ètùtù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà tí kọ̀ọ̀kan lè dá sí tí à ń fẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ èyí tó bá wà lè ṣe mú mẹ́tẹ̀ẹ̀ta òun ni ó mú ẹ̀yẹ́ ṣe rí ètùtù àkọ́kọ́ òun ni pé lílòpọ̀ tí òun àti ọkọ ẹ̀gbọ́n ẹ̀ jọ ń lòpọ̀ ní kọ̀kọ̀ á sí lójú gbangba lójú gbangba tí mo wá sọ yìí tí ọba ti jẹ́ nínú yàrá ìgbàlejò yín bí a jẹ́ láàárín ìta gbangba yín bí òun ó dúró ọkọ ẹ̀gbọ́n rẹ̀ ó dúró ẹ̀gbọ́n rẹ̀ ó wà nílẹ̀. èyí tẹ́ ẹ jẹ́ àti ìyá rẹ̀ ẹ wà á mú ẹnì kọ̀ọ̀kan láti inú mọ̀lẹ́bí kọ̀ọ̀kan láti ilé ọkọ àti ilé ìyàwó tó bí àwọn eléyìí náà ó dúró ilé ọkọ mú ẹgbẹ́ fi ṣe é mú ó lẹ́yìn gbogbo yín. bàbá bóyá bóyá darí wa náà wà ẹ wà gbogbo yín ni. ẹ rí pé mi báyìí ṣé ẹ rí mi báyìí. iná o ẹ máa bá bùnà ẹ máa bá bùnà ṣe rí ẹlẹ́kejì àdàbí ni yóò gbéra bó ṣe wà yìí yóò wá kọrí sí àárín gbùngbùn ọjà tó bá dé ọjà á wá fi ojú rẹ̀ mú àwọn abilékọ mẹ́ta obìnrin tó jẹ́ abilékọ tí wọ́n sì wà lé ọkọ lọ́wọ́lọ́wọ́ báyìí mẹ́ta yóò wá ro ẹjọ́ yìí kò ní fìkan pé méjì yóò fún bó ṣe rò yìí yóò rò fún ẹnì kọ̀ọ̀kan nínú abilékọ kọ̀ọ̀kan yóò sì sọ pé ẹ̀gbọ́n àwọn ọmọ ìyá àwọn lòún ṣe irú lòún irú wàyí fún un torí ìdí èyí àdúrà ọ̀rọ̀ òun jẹ mọ́ o kí ẹnì kọ̀ọ̀kan máa wá ṣàdúrà fún un bí òun bá ti sọ fún un ọ̀rọ̀ yìí tó bá ti sọ fẹ́ ní kínní kẹ́ni yóò ṣàdúrà fún kó gbéra kó lọ bí ẹnì kejì kó ṣàlàyé fún kó náà ṣàdúrà fún kó lọ sọ́dọ̀ ẹnì kan ṣé kí kété lẹ́yìn kẹta bá ti ṣàdúrà fún báyìí kó tó dé gbogbo tó wà lára ilé wa ebi mọ sọ́dọ̀ ẹ̀fọ́ yìí ṣùgbọ́n o tí wọn bá wá ṣe àdúrà fún tó kíní yóò tún wà bẹ́ẹ̀ ni o ara rẹ̀ ló yá o bí o bá wá lè ṣe alákọ̀ọ́kọ́ tí o lè ṣe ẹlẹ́ẹ̀kejì ó yẹ kẹ́gbọ̀n rẹ̀ ó lè bàṣẹ́ lẹ́ẹ̀kẹta ṣe rí ẹ̀kẹta ọ̀hún ẹ̀gbọ́n rẹ̀ ní gbogbo sí ọ̀hún rọ̀ wọ́n lọ́rùn nítorí wípé yóò náwó síwájú lọ fún wa báyìí láàmú ọ̀bẹ láti bọ̀wọ́ rẹ̀ báyìí láàfi gé káwa mú igbá tí a fẹ́ fi gbé ètùtù agbèsí ìsàlẹ̀ ọwọ́ ìyá yìí ẹ̀jẹ̀ tí bá wá ń kàn ń láàgbèsí ní ìpèsè tá a ṣe. ìpín rẹ̀ yìí ní ọ̀pọ̀ abọ́ra rẹ̀ tí ó rò lọ́gẹ̀dẹ̀ yóò wá bá gbé ètùtù àwọn gbólóhùn ọ̀fọ̀ tí ó máa ń pè fi gbé lọ sí oríta mẹ́ta oríta mẹ́ta ni omi tòkè tí wọ́n ti pàdé yóò gbé sílẹ̀ yóò pe gbogbo gbólóhùn tó a bá òpèlè lórí ti wá dé yóò wá pe àbúrò rẹ̀ àbúrò rẹ̀ òkúnlẹ̀ wọn ẹ̀ báyìí yóò wá ọ òun ti dáríjì láyé òun dáríjì lọ́dọ̀ òun ní àlùkìyàmọ̀ lọ́wọ́ bá. kókò ìwà lọ ìwà lọ àti ẹ̀dùnkún ẹ̀rọ lọ́dọ̀ tó mọ̀ ó kó lè ṣe léyìn o ó kó lè bá ṣe léyìn o. dádì iṣẹ́ tẹ́ máa sọ́ọ́ fún jọ mí lójú gan. èyí ti rí. èmi ẹ èmi àtúnlọ́wọ́ ọba tí mi ń sìn àtijọ́ dá máa jẹ̀rù wípé nǹkan kíkan máa ń mi fi orí mi ìbalẹ̀ fún ọlọ́run náà ọlọ́run mi máa jẹun láyé mi kí èmi kí ní owó mi kí n bẹ báyìí kí wọ́n máa ta ìjọ mi sínú igbá kí wọ́n fi inú mi kí wọ́n fi pọ̀fọ̀ ní ẹni tí mo fi ń ta ìdá sí ọlọ́run tí mi ń sìn ọlọ́run má jẹun ò lè ṣe àwa wí tá ìwé ìwọ gbogbo oògùn ló lò fún mi ṣùgbọ́n tó náà fẹ́ náà rẹ̀ sọ oògùn ní ìbí ìmọ̀ọ́mọ̀. Abdulkabir ìwọ ìwọ yóò dúró fún ẹ ìjẹ́ tó bá jẹ́ gbogbo ìgbà tí mo máa ń bẹ ẹ sọ́pẹ́ kó jẹ́ kájọ máa kírun kájọ máa gbàdúrà kájọ máa gbàwẹ̀ ó má bá mi ṣe ni ṣé àbọ̀ ọlọ́run tó lékè àti tí ó lè jẹ́ ní agbára kò ní wà lórí ẹ̀mí ẹ wo ẹ wo èmi dáadáa o èmi ò lè ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ àwùjọ sóbì ra o. wọ́n mọ̀ ẹ́ wọ́n mọ̀ ẹ́ wọ́n mọ̀ ẹ́ dájú bàbá kò sí nǹkan kan tá a tún lè ṣe mọ́ lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta kó wo ilé ìtọ́ba wò kó ṣe tí ọ̀ka ti jẹ́ pé ó ṣe ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ó lè wò nítorí wípé tí ò ṣe lẹ́nìí ọ̀la tó bá yẹ di ọ̀tọ̀la tí aago méjìlá òru ọ̀tọ̀la bá dùn kò sí júbítà tó tún lè ṣe mọ́ ẹ dákun á ṣe ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì á ṣe ẹ dákun. Bàbá báyìí dókè yẹn àti gbogbo olúlé toilet everywhere ọmọ ẹlẹ́yìn sọ fún arúgbó sòwò ń bẹ̀rẹ̀ ní ṣá ó kàn pààlọ́ fún wa ni bàbá. àlọ́ bá wo ń gbọ́ wúmà àní two million naira tó gbé wọlé lè lára gbà. ẹjọ́ lóòótọ́ ni wọ́n fún mi ní two million àmọ́ lóye àti bàbá ìgbẹ́ lọ sí báńkì. wà á ẹjọ́ ẹ fọ́ fi lẹ́sẹ̀ ẹ̀ ní ojú ìlú ọdún náà. gbogbo owó ògbé lọ sí báńkì lọ́yẹ̀dẹ̀ ìgbé lọ́yẹ̀ o gba owó o gbé lọ sí báńkì o ò tí ẹ̀rọ gbèlè ní físítọ̀. èmi kọ́ mi gbé lọ lọ́yọ̀ mi gbé lọ ẹ̀jọ̀ ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún hundred thousand naira wọn mú délé mú ẹ ẹ̀gbọ́n mi kò fifty thousand ọ̀rẹ́ mi kan wá láàárọ̀ yìí kò fún twenty thousand ẹ̀gbọ́n mi fifty thousand ọ̀rẹ́ mi kò wọ́n. ṣé o ṣí ele ṣá hundred thousand ó ti kú ó ti kú thirty thousand naira kí ni problem ẹ̀ náà ṣé o dáhùn ọmọ ṣá. ó ti sà ṣe ìwọ làárọ̀ la màá lọ gba balance máa gbọ́ two million wá fún ẹ̀wọ́ làárọ̀ la. mo lọ ṣe nígbà tí mo ṣe mask yìí sí ṣé orí rí ilé mi ṣé mo kọ́ la káwá gbà lọ́la. máa gbẹ ìkọ́. àwa àwọn tá a bá wà ní báyìí. ẹ má bìí sá. ta ló làwọn ilé. káwá táwọn á tẹ̀lé. six hundred naira. wá. Ah, ó yóò bọ̀ tọ̀wé yé six hundred naira six hundred naira twenty thousand ẹ̀yìn nìkan ẹ̀yìn nìkan four hundred naira ten ni mo wà. next time tó bá ti gba owó kọ́kọ́ gbé délé torí ó lè lálejò ó gbọ́ wọn ságbó ọlọ́ba àjọ ṣó ti gbọ́. yes sir ṣe bẹ́ẹ̀ o. ẹ ṣe bọ̀dá mi ẹ ṣe kò sá ẹ ṣe kò sá ọlọ́run àtúntì ń ṣe ah, ẹ ṣe kò sá ẹ ṣe kò sá ẹ ṣe kò sá. òun ranjú mọ́ mi. Ah, mi ì bẹ́ẹ̀ sà bọ̀dá mi. Uh, usted la ¡Ah!